الجمعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في العرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الحميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويحلمهم الكتاب والحكمة وإن كان من قبل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا عوب ولا يتمنون أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منهم فإنهم ملاقيكم ثم تردون إلى عالم الغيب ۖ ثم تودون إلى عالم الغيب والشهادة فينبهكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعملون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيراً واذكروا الله كثيرا لعلهم تفلحون وإذا رأوا تجارة أو لعوة فدوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجاره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 أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فون الله الحمد لله àsìyìn ọlọ́run ọba bákan náà lérí àwọn oore àti ìdẹ̀ra rẹ̀ tí ń ṣe fún wa lọ́lọ́kan òjọ̀kan láti gbàdégbà ní ṣíṣe ìtẹ̀lé láì fìgbà kan dáwọ́ rẹ̀ dúró lérí kálukú wa ètò ga jù ń bẹ̀ náà ni ni'matul islam ìdẹ̀ra ti islam kò ṣe wá ní mùsùlùmí èyí tí ò ṣe fagbára ṣe àfẹni ọlọ́run ọba bá ṣe àánú tó ṣe mùsùlùmí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni tọ́lọ́run bá gbèrò dáadáa kan yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run má yọ àgbọ́yé ẹ̀sìn kúrò ní gbèsè ayé wa. mo jẹ́rìí wípé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí ní tòdodo àyàfi Allahu Ta'ala ọba tí ó pé méjì gbèlè mẹ́ta kò sì bímọ ẹnìkan ò bí kò ní orogún bẹ́ẹ̀ sì ní ẹgbẹ̀rún kankan kò sí fọlọ́n kò sáláfiwé fọlọ́n bẹ́ẹ̀ lálàfijọ́ kan ò sí fún un. ó nìkan ni alágbára àti olùkápá òun sì nìkan ní olùmọ̀ tó jẹ́ alámọ̀tàn tó mọ wá tó mẹ́yìn wàlẹ̀ awàlú lẹ́dí lẹ́yìnsẹ́lẹ̀ awàlíyàtì alìtìdá aw kama fassara rasul sallallahu alayhi wa sallam awàlú lẹ́dí lẹ́yìnsẹ́ qabla òṣèyìn wàlẹ̀ áàkìrù lẹ́dí lẹ́yìnsẹ́ ba'da òṣèyìn wàlẹ̀ zọ́ọ̀ìrù lẹ́dí lẹ́yìnsẹ́ fawqa òṣèyìn wàlẹ̀ bátìnù lẹ́dí lẹ́yìnsẹ́ dúnà òṣèyìn ọlọ́run lọ́ba àkọ́kọ́ tí nǹkan kan ò gbà wájú ẹ̀ ó sì lọ́ba ẹ̀kànnì tí ò sí nǹkan míì lẹ́yìn ẹ̀ òun lọ́ba tó hàn tí nǹkan kan ò lékè ẹ̀ òun sì lọ́ba tó pamọ́ tí nǹkan kan ò lè máa bẹ àyàfi bọ́lọ́run ni kò máa bẹ bánàbí ṣe ṣàlàyé awáliwọ̀ sọ irú àlùbátìnù yẹn ọlọ́run ọba yìí tí ẹ ní àwọn orúkọ tó rẹwà àti àwọn ìròyìn tó ga òun ni mo jẹ́rìí pé òun ló rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbáláyé pátápátá òjíṣẹ́ sì ti jíṣẹ́ rẹ̀ dókòǹgó kò jẹ́ ṣẹ́kù kò sì jẹ́ láàbọ̀ ó pèpè sí odidi ẹ̀sìn àwọn èèyàn gbà lọ́wọ́ rẹ̀ yìí náà wọ́n sọ ábà àwọn náà tẹ̀lé wọ́n tún tẹ̀síwájú níbi iṣẹ́ náà wọ́n fọ́n káàkiri tó fi dé ọ̀dọ̀ tiwa náà gbogbo àwọn tí wọ́n tún wá ń ṣiṣẹ́ àwọn sọ ábà náà abẹ́lọ́run kí ọlọ́ọ̀lọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tó wà lójú ọ̀nà títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí akíra wa ní kìkìtì Islam èyí tó ṣe pé ó bá gbogbo ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí mu akíwa ẹ̀ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh lẹ́yìn tá a ti kí wa ní kíkí ti sálámà yìí a tún kí àwọn tí kìkì tọ́ sí nípa ìgbìyànjú gbogbo àti nígbà ìgbòkègbodò gbogbo àsìkò àti gbogbo òṣòpò ní àìní bojú wẹ̀yìn àwọn bàbá wa tá a bá nídìí ẹ̀sìn tí wọ́n fẹ́ sí ilé a lọ toró ṣeéṣe káwa gan mọ́ jẹ́ mùsùlùmí tí ẹgbẹ́ ìgbẹ̀yìn gan abáyín nídìí ẹ̀sìn ni báyìí pé nù nǹkan míì láti bá yín kò ṣeéṣe kó jẹ́ pé nǹkan míì náà láàmú ṣe mọ́gbà tá a bá yín ní Islam ẹ̀bí lé wa lọ́wọ́ ṣùgbọ́n kò sẹ́ni tí máa ń ṣàdúrà pé ọlọ́run ní jẹ́ kọ́mọ òun ó tó àyàfi ẹ̀hàn sì wá lórí ibú ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa ò ní bẹ́ẹ̀ náà ń pè bí tẹ́ bẹ́sìn déun náà ní káwa ó bá dé ó gbọ́dọ̀ gòkè àwa náà sì ní sọ pé bí a bá bá dé ni káwọn ọmọ tiwa náà ó takú sí ó tún gbọ́dọ̀ gòkè gígòkè tá a wá ń wíw náà ni pé kí ó máa fẹ́ sí kí iná rẹ̀ kó tún máa tàn sí i. ṣùgbọ́n tí ń jẹ́ ẹ̀sìn gangan ò yí padà látàrí ànábì wa Muhammad sallallahu àwa èèyàn lè máa yí padà o ṣùgbọ́n ẹ̀sìn fúnra ẹ̀ gangan padà ọ̀kan ni lánàá ọ̀kan ni lónìí ọ̀kan náà ni ó máa jẹ́ lọ́la torí pé òṣùwọ̀n táàbí wọn fáwọn sàábé kò ní yàtọ̀ tí wọ́n yìí wọn fáwọn gan o bákan náà yẹn kọ́ńtì tá à ibi tá à ń gbé nàìjíríà kò burú tó mọ́kà láyé àwọn nigeria ò burú tó maka burú ju nigeria lọ nígbà tí islam dé mọ́kà nàìjíríà ju bẹ́ẹ̀ lọ torí náà tẹ́nìkan bá ń wá wà wípé ẹni bí tọ́lọ̀ ń dá wa sí ni òjá ṣẹ̀sìn dáadáa ò lè rárí jàre àbí àròjàre kankan àwọn sọ̀hábà ibi táwọn náà ti ṣe islam ó burú ju nigeria lọ lọ́wọ́ yìí ó burú àtàwọn ẹ̀ka mú méjì mẹ́ta èèyàn mẹ́ta gbogbo bá a ṣe jókòó ta ló fẹ́ nà wa ta ló fẹ́ lé wa ní ta là ń bẹ̀rù àbí kán tiẹ̀ tó wá mọ̀ gbàṣẹ́ lọ wá kí wọ́n tó ṣe nǹkan báwọn olóyè nínú Islam níjọ́ yẹn kò sólóyè kankan nú ẹ̀sìn àwọn ni wọ́n dókòkò máwọn tó gba Islam torí náà Islam tàná àti tòní àti tọ̀la ọ̀kan náà ni àwa èèyàn náà rẹ̀ lálé máa yí padà àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ó sì jẹ́ pé kò sí mérìírí kan náà nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n ní earthquake ìṣẹ̀lẹ̀ ní China ó ti ṣẹlẹ̀ náà rí kó tó di tòní ọlọ́ba ṣàánú wa bàbá wa ta bá ń di ẹ̀sìn ẹ kú ìta àwọn akíyìn abẹ́lẹ̀ òun kò náà kú lọ òbí àdábìkùn ìṣàkárùtù wà áàmìtù wà kánà lọ náà rí ọba tí ń náà lòun náà yóò gbogbo wàhálà tẹ́ ń ṣe ń di ẹ̀sìn ẹni tí ò rí ò rí ṣùgbọ́n wà rí bàbá wa olùsà nígbà tí wọ́n ń gé igi inú central mosque tí wọ́n ti wá sọ di tí gbogbo ẹ̀ tẹ́rẹ̀ẹ́rẹ́ tá ń gbádùn tá ń ṣe lẹ́kṣọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ àdán ní máa yàgbẹ́ síyàn lórí ń bẹ̀ yẹn bí wọ́n bá bí wọ́n bá yìí dé fìlà àdán ní ó yàgbẹ́ sí fìlà wọn bẹ́ẹ̀ bá wọṣọ funfun gbogbo ẹ̀ ni ó bàjẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́ wọ́n ṣe gbìyànjú wọ́n húgi wọ́n gé wọ́n wẹ́ wọ́n sì tún gbìyànjú ọlọ́run ní kí wọ́n rí kánópì ṣe èèyàn náà wọ́n ní kí wọ́n nìkan lóun òfin gbá mọ́ èyí tó fin ilẹ̀ náà ò lè parun orúkọ yín bẹ́ńbẹ́ gbogbo pàtàkùn yẹn wá ń gba tí wọ́n ń jókòó tí wọ́n ń ṣe lẹ́jọ̀ wọn ò máa kọ sínú àkáǹtì yín náà láàdáa pé tí ẹ bá ṣe yun àwọn nǹkan kan tí wọ́n ń ṣe ń bẹ̀yìn oníjó ṣe é ṣe bàbá wa olúke àwọn náà gbìyànjú wọ́n ṣe ṣe àmàlà sárúbì kìí ṣe yẹn nìkan wọ́n tún jí gìrì sí Supreme Council for Islamic Affairs in Nigeria àwọn iṣẹ́ yẹn ò rọrùn béèyàn ò bá fi rẹ̀ jìn lásìkò tẹ́ ń ṣe mítìn yẹn bó ṣe sọ fí plan kan ẹ̀ yà bó ṣe bísínẹ́sì kan ẹ̀ rówó lásìkò tẹ́ lọ jókòó sí mítí àwọn míì yín wọn ò lè wá torí wọ́n bá bísínẹ́sì kan lọ ọláyà ara ṣẹ́ẹ̀sì ni ọlọ́run bá yóò san ilé san dáadáa ṣe mítìn lálẹ́ nocturnal meeting ti yín kì í ṣe ti secret court bẹ́sìn ó ṣe tẹ̀síwájú ni ọlọ́run bá yóò san ilé ẹ̀san dáadáa àti gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́ wà níjókòó àtẹ̀yìn ìyá wa tẹ́ ti jókòó tẹ́ ń wò wá yìí ojú tẹ̀ fi ń wò wọ́ ọlọ́run níjẹ́ ó fọ́ ọlọ́run ò sì ní sọ ojú náà di àínú àínú lójú àjẹ́ tó bá fi wò yàn nǹkan burúkú ṣẹlẹ̀ sẹ́ni yẹn ọlọ́run ojú tíyín bẹ́ẹ̀ bá fi wò yàn ọlọ́run ó jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí ń ni torí ẹlòmíín lójú àjẹ́ ṣùgbọ́n nǹkan ò mọ̀ pé òun ni àwọn èèyàn ti wá mọ̀ pé mọ́ wò ya yẹn o tójú ẹ̀ bẹ́ẹ̀ ṣe mẹ́rin pẹ̀lú ẹ̀ ó rí i pé jẹ̀díjẹ̀dí ó mọ̀ ó yàgbẹ́ tí lè ṣù ó sì ní mọ̀ o gbogbo èèyàn sì ti mọ̀ ládùúgbò wọ́n bá ti rí wọn ó dojú bulẹ̀ wọn àmọ́ kí ẹlẹ́mọ̀ mọ́ ẹ̀gbọ́n tójú ẹ̀gbẹ́ òun ò sì mọ̀ torí ẹlòmíín lójú bú kò mọ̀ pé òun ni èṣù ò mọ̀ gbàbẹ̀ ṣiṣẹ́ sí àwọn èèyàn lọ́ṣẹ́ ọlọ́run ní sojú ti yín bẹ̀ báwọn èèyàn yẹn bá débi tí wọ́n ti bímọ wọ́n máa gbọ́mọ pamọ́ fún wọn ni ẹ má gbọ́mọ fún yá yẹn o tó bá ti wò ọmọ yẹn ó gbóná ó yóò padà dọ́ spiritu òun ò sì tún ní mà ẹ gbọ́mọ fóun wa ni ọmọ yẹn ń sùn lọ́wọ́ ó ń dà wọn ni ó wà nù ilé ó ń dà kún òníjó débẹ̀ gbogbo ọkọ̀ ọgbùnà ọlọ́run ní sọ yín súná bú pẹ̀lú ògùn ọlọ́run àti gbogbo àwọn bàbá tí wọ́n wà níjókòó àtẹ̀yìn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tí wọ́n lọ jókòó lọ́ọ̀kan máa ń wòye mo kọ́ fẹ́ sọ pé kí wọ́n jẹ́ wọ́n wá jókòó lábẹ́ ẹbí mo agbọ́dọ̀ láwọn èèyàn náà tí wọ́n wà lọ́ọ̀kan tí wọ́n mọ̀ bá wa wòye nígbà tí tó bá parí àwọn ni ó wàá mú oríṣiríṣi observation wá nígbà tó lọ báyìí nígbà tó ṣe kinní kan gbà tó ṣe kinní kan ah, Wàsíù Àyìndé nínú láìfù ẹ̀ kan ó láwọn kan wà lórí mọ́tò wọ́n ń jó <laughs> wọ́n ń jó láàyè wọ́n ń bẹ̀ yẹn ṣé kásá ti jó ah, àwa ò jó nìyí àwọn kan wà lábẹ́ tẹ́ǹtì lọ́ọ̀kan wọ́n ń gbọ́ wá sí i ṣé kásá ti gbọ́ wá sí náà ni ẹ ṣeun ọlọ́ọ̀bọ̀ bá ní san ẹlẹ́sàn dáadáa eh, àwọn observation yìí ẹ bá ní kọ́ fáwọn àfa kó lè improve dáadáa níjókòó tí ń bọ̀ ọlọ́run ṣàánú wa sì ṣe ṣe kárí èèyàn lórí igi náà bó bá ń bẹ ń bẹ àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ọlọ́run ṣàánú wa. ètò tòní ní tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí ó ṣe pàtàkì gan nínú ṣẹ̀ríà Islam. àwọn nǹkan kan ni mo fẹ́ fi kángun ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àsìkò ó ṣeé ṣe kéèyàn má lè fẹnu ba àwọn nǹkan yẹn màá kúkú náà láà màá kúkú ṣàlàyé ẹ̀ níbẹ̀rẹ̀ ṣókíṣókí náà lọ̀rọ̀ tá a sọ torí pé wọ́n ní àròyé kò kún agbọ̀n atẹ́gùn ní gbé e lọ àmọ́ kì í sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́hùn atẹ́gùn lè gbọ́rọ̀ ọlọ́hùn ọba lọ atẹ́gùn kì í gbọ́rọ̀ ọlọ́hùn àwọn ọ̀rọ̀ tí ò wúlò látẹ́gùn máa gbé e lọ ẹ wo kùránì láti yìí ó ní gbogbo wa tún pé tì láti ìgbà táwẹ̀ ti wẹ̀rẹ̀ làwọn èèyàn ti pé ti kúrán ṣé wọn ò pé ti lọ́dún tó lọ ni ẹ̀rẹ́yìn bàbá wa gbọ́njú bá wọn tí wọ́n ń pè tì ní èé ṣe tó fi jẹ́ wípé ọdọọdún kìí sì súyàn kìí ṣá ní wọ́n bá tún iná ọ̀tọ̀ iná báyìí ó tún dọ̀lá tẹ́nìkan tó ń tu àtún lanu lẹ́ àmọ́ wò ní pélé tó ń tu torí pé ọ̀rọ̀ ọlọ́ọ̀nà ó yàtọ̀ sí ọ̀rọ̀ yòókù kàlámù bẹ̀rọ ìrìlá ìmáàlà ìsàyẹ̀ǹfà ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sọ́rọ̀ ọlọ́run yóò máa tuntun lọ ni limada lè anna khayra lè kàlámi kàlámùlá ọ̀rọ̀ tó dáa jù náà lọ́rọ̀ ọlọ́run ta ló kọ́ wa lọ́rọ̀ sísọ ta ló fàṣẹ sí ká máa sọ ẹ̀ta ni ó wàá máa sọ jù <laughs> torí náà ọ̀rọ̀ ọlọ́run yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ nítorí wọn ní ká sọ̀rọ̀ ni wọ́n ní ogún pínpín nínú Islam síbẹ̀ sí sọ nìyẹn ó ṣe pàtàkì gan wàlá síyàmá fi àṣùrí náà pàápàá lásìkò ti wà yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì gan-an ni. àkọ́kọ́ ń ta abẹ́ ká gbọ́yé ni pé ali islam dinul hayat ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn ìṣẹ̀mí ni ẹ̀sìn ayé ni isti'abu ń bẹ fún islam lílì islam ashumuliya comprehensiveness ìyẹn ni pé kí nǹkan ó kó gbogbo nǹkan sínú Islam lónìí Islam kìí béèrè lọ́wọ́ àwọn kan pé bóò ni ká ṣe ṣe Islam kìí béèrè bẹ́ẹ̀ àwọn èèyàn ni ó máa béèrè lọ́wọ́ Islam pé bóò ni ká ṣe ṣe gbogbo ohun tí ń jẹ́ ìṣẹ̀mí ayé pátá ní Islam kó sínú tó sì ṣàlàyé ẹ̀ yékéyéké ó sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó sì rújú ń bẹ́ẹ̀ ó kàn bùkátà sí kéèyàn nímọ̀ ń pa ẹni gbogbo ìsẹ̀mí ayé ní islam dá sí kò sí èyí tí islam fi ilẹ̀ tí ò dá sí there is nothing like mundane affairs and religious affairs as far as islam is concerned ká sọ pé eléyìí eléyìí ọ̀rọ̀ ayé ni eléyìí lọ́rọ̀ ọlọ́run kò sínú islam gbogbo ń tẹ́ pé lọ́rọ̀ ayé òun náà ní islam dá sí. Si èyí táwọn èèyàn lè sọ pé kò dá sí pé ó dá ṣé Islam dá sí lẹ́yìn ó ṣe ṣe operation as a doctor ó dá sí ó sọ orú operation tó lè ṣe ó sọ èyí tó lè ṣe ó sọ èyí tó ṣe lójú tiẹ̀ ó ṣe ó ṣe dáadáa Islam ẹ̀ṣẹ̀ ló gbà ó ṣe dáadáa ó sọ mí tó ní kò yẹ ká ṣe ó ṣe kò sí kò sí aspect àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ nìyẹn fún lè áàdà dín àṣùmọ̀lẹ́yà ẹ̀sìn wa yìí ó kó gbogbo nǹkan náà ó sì ṣàlàyé ẹ̀ bayana ṣàfihàn àlàyé tí ò sí rújú ń bẹ islam ṣe ó kódà ó ṣàlàyé orí fífá ẹ̀kọ́ ẹlòmíì ó fàárí tí ó máa dán ẹlòmíì ó gẹrun tiẹ̀ ẹlòmíì ó fi irun ẹlẹ́ tí ó kùn islam dá sí ó ṣàlàyé bẹ́ẹ̀ ṣe gẹrun yín ẹ̀sìn sọ níbi tí a fẹ́ kà sí rárá ó sọ̀rọ̀ débi èékánná gígé bó ṣe gé èékánná gbó ló máa gé èékánná ẹ̀ tó bá gé kánà kí ló fi ṣe kánà só sun náà ni só dànù ni só dọ̀ gbogbo ẹ̀ lẹ́sìn ṣàlàyé. pátá mi ti ẹ̀ mọ́ kí lèèyàn tún lè rò pé bóyá ẹ̀sìn ò ní sọ kódà meeting family tẹ̀ ń ṣe àtẹ̀gbẹ́ ìbí àti oyè tí wọ́n ń jẹ gbogbo ẹ̀ àtọ́bá ìlú kò sí ti Islam ò ṣàlàyé ó kàn bùkátà sí kéèyàn ṣe kíni kó kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ kó sì mọ̀ kó ṣàlàyé àkọ́kọ́ tá a fẹ́ ká gbọ́yé ni ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ogún pínpín ó ṣe pàtàkì láwùjọ torí pé ìmọ̀ yìí yóò yanjú àwọn ìṣòro kan tó wà láwùjọ àkọ́kọ́ ìṣòro tí ó yanjú ó ní ìṣòro àìpàtàkì ìmọ̀ àtàwọn onímọ̀ ìmọ̀ ogún pínpín yóò yanjú yóò jẹ́ kó kú o torí ẹni tí ó sọ̀rọ̀ ogún pínpín ò gbọ́dọ̀ mọ́jì onímọ̀ tó jìn ẹ̀yin náà wo ta ayé tí wọ́n bá ní wọ́n sọ̀rọ̀ nípa inheritance the heir testator legacy i mean àwọn tó ń tó ń estate intestate ẹ̀rí pé èyàn ò ṣe lọ kó tó lè dá sí i wàá sì lọ lọ school ìgbà yẹn ló tó lè dá sọ̀rọ̀ yẹn. tí wọ́n bá sọ̀rọ̀ ogún pínpín ní ìsìn tó bá ti dọ̀rọ̀ ilé òfin àwọn lọ́ọ̀yà ni ó dá sí i ẹ̀rí pé táwọn èèyàn bá láwọn fẹ́ kọ wíìlì ní ìsìn ó ní wọ́n lọ kọ́ lọ́dọ̀ lọ́ọ̀yà lọ́yà bá gáìdì ẹ̀ kí ló fà á tó fi lọ kọ́ lọ́dọ̀ baálé ilé yín pé bàbá yẹn náà lọ́gbọ́n náà ó sì lóye ó ṣe lọ kọ́ ń bẹ̀. ṣùgbọ́n ìmọ̀ ogún pínpín ó ní bùkátà sí ìmọ̀ tó jìn dò kì í ṣe mọ̀ eréfèé ó fi hàn pé tá a bá fẹ́ máa pín gún pẹ̀lú sàríà a gbọ́dọ̀ láwọn onímọ̀ tó jìn dùn gbàtà bá ti wá mọ̀ pé ojúṣe wa ní ẹ̀rí pé gbogbo wa wà lọ́mọ wá ìmọ̀ tó jíndò yẹn ìmọ̀gún pínpín yóò yanjú ìṣòro pé kò sáwọn onímọ̀ tó jíndò láwùjọ tọmọ bá ti lọ léèké tó bá ti ṣe wòlímọ̀ kùránì àwọn èèyàn wà máa pè láàfà ńlé kò bọ́ sí kìí àfà rárá kò tí ẹ ká máa pè wọ́n láàfà. kùránì kíkà gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀ ọ́n kà kan ka kùránì àfà mọ́bọ̀ ah, àfà wa ni kìí ṣàfàyìn rárá kò mọ́ dorí mí nípa ẹ̀sìn ó kàn mọ kùránì ká kéèyàn mọ kùránì ká ò sọ́dọ̀ àfà o tàbó lọlé ké wá dé ń ka fàwákì àbó ń ka mọ́dù sàlámù aláàárí láti ìjà àbílẹ̀ òde sàlámù aláàárí gàmẹ́ muhammadu kìí ṣàfà mí pé lè pè ìyẹn pé ẹni tó ń ni. tó ń dáwọn èèyàn lára yá láwùjọ amúlùdùn onímọ̀ láàláìsàbí àlìmì kìí ṣe onímọ̀ torí a bá bẹ̀rẹ̀ sí béèrè béèrè ìmọ̀lọ́ rẹ̀ nísìn tí ò bá ṣọ́ra yóò máa pọ̀ ẹ̀jẹ̀ kí mo gbà lérò pẹ̀lú ẹ̀jẹ̀ kìí ṣàṣàsí ìyẹn pé kò ní rọ́rọ̀ sọ so ìmọ̀ ogún pínpín yóò jẹ́ kí ṣòro yẹn ó kú o a wà á mọ̀ pé àṣà ní bùkátà sí mọ̀ tó jìndó ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ogún pínpín tá a fẹ́ ṣàlàyé yìí yóò kó ìwà àbàjẹ́ kan kúrò láwùjọ kí ni ìwà àbàjẹ́ náà òun náà ní zina ṣíṣe torí pé gbogbo ẹlòmíín ní ìsinmi obìnrin kan bẹ ní ọmọ ṣàkúnmí ni obìnrin kan bímọ fún níkù ìkan bímọ fún ní ọkọrùn ìkan bímọ fún lẹ́kàn obìnrin kan tó ń bẹ lọ́kọjà ó bímọ méjì fún ìkan wà lẹ́pìnmì ó bímọ mẹ́ta fún yóò jẹ́ kí gbogbo àwọn obìnrin mọ̀ pé tóun ò bá ti tí ò bá ti ní yìgì lórí òun òun ò ní òun ò lè jogún ẹ̀ ọmọ tóun bí náà ò lè jogún ẹ̀ nìyẹn ṣùgbọ́n torí pé àyè ló ṣẹ̀ríà láti pín gún ẹlòmíín kan lè fún yàn mẹ́wàá lóyún nísìn tó bá ti fún wọn lóyún àwọn ọmọ náà ọmọ rẹ̀ ni àwọn náà ń bọ̀ wá ń gbà tí bàbá bá kú ìyá òun náà wàá sopó wọn ni wọ́n pín gún fún ṣùgbọ́n yóò mọ̀ pé kò ní jẹ́ kọkùnrin kan gun orí òun láyé láìkọ́ ní igi yóò kó sínú kú obìnrin yẹn ò sì ní gbà kó súnmọ́ òun láì ní igi tó ti mọ̀ pé ọmọ yẹn ò lè jórúkọ bàbá yẹn ó kọ òun ni ó máa jẹ́ bàbá yẹn ò sì ní bùkátà kankan tí ó gbọ́ lórí ọmọ òun ìmọ̀ ogún pínpín yóò jẹ́ kí ṣìnà ó kúrò láwùjọ àìsí ìmọ̀ ogún pínpín wọ́n fẹ́ pínkún ìyàwó mélòó ló ní ìyàwó mẹ́ta obìnrin kan mà tún wà ní obìnrin kan wà lágbàdo òkè yẹ lọ mọ wá ó yá mẹ́rin ó yẹ pín sọ́nà mẹ́rin ìdíyelé ìdíyelé ìdíyelé ìyẹn ò bá mu so tí mọ̀ ogún pínpín bá wà zina ó kú láwùjọ kò sẹ́ni tí ó fẹ́ ṣe zina mà torí pé obìnrin ó mọ̀ pé òun kan ọkùnrin yìí kan lòun nílò omi òjò ni kò sáǹfààní tóun ó rí lára ẹ̀ irú ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n rò obìnrin kan bíi mílíọ̀nìyà tí wọ́n sáré lọ bá dálé kó bímọ kan fáwọn káwọn lè rógùn ẹ̀ jẹ yóò ti mọ̀ pé òun ò lè rógùn rẹ̀ jẹ torí pé wàzáni azáni láyẹ̀ rífù zàníyà wàzáníyà látẹ̀rífù zàní yàní mọ̀zánà bíhà onízìnà lọ́kùnrin ò ní jogún onízìnà lóbìnrin ìyẹn ni pé ọkùnrin tó bá ṣe zìnà tó fi bímọ òun kò lè jogún ẹ̀ bó bá kú òun náà lè jogún ọkùnrin wọn ọmọ tó wà láàrin wọn náà kò lè jogún ọkùnrin yẹn kódà kò lè ṣàfitì ó kọ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ anẹlẹ walad lil firash wàlẹlẹ ààrẹ kíni rọjìmọ Ọlọ́run ṣàánú wa ẹlẹ́kẹta tàbí agbọ yìí nù ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ ogun ó jẹ́ kó ń kálukú mẹbí ẹ̀ gbàtí ò sí mọ̀ ogun ni ò já mọ̀ mẹbí torí wọn bá fẹ́ pín nìsín àmọ́ gbogbo ẹbí talẹ̀ ni àbúrò bàbá àbúrò ìyá ọmọ ìyá ni wọ́n wọ̀nyí sọ ọmọ bàbá ọmọ bàbá ni gbogbo ẹ̀ ó yanjú torí gbogbo ẹ̀ ni wọ́n kó kalẹ̀ kan tó sọ pé wọ́n fẹ́ gbígún torí hajibo tí wọ́n pè ní blockage ó lè jẹ́ kamil ó lè jẹ́ full blockage heriman nìyẹn ó dẹ̀ lè jẹ́ partial blockage torí pé àwọn kan ó máa dí àwọn kan tábàárẹ̀ ni kò ní jẹ́ kẹ́ni yóò jogún tábàárẹ̀ lẹ́yìn kò ní jẹ́ kẹ́lẹ́ yóò jogún. ìmọ̀ ogún pínpín yóò jẹ́ káwọn èèyàn ó lè máa ṣe dáadáa bóyá èyí sọ ọmọ bàbá yẹn bọ̀ wá máa ń ṣe dáadáa sí i torí ó mọ̀ pé tó o bá ṣe dáadáa sí i lóòótọ́ ọlọ́run ò dá akọ rẹ sáwọn tó lè jogún ẹ̀ ṣùgbọ́n lọ́n fọkùnrin yẹn láàyè tàbóbìnrin yẹn láàyè láti kọ àkọọ́lẹ̀ pé ẹ fún lágbájá ọmọ lágbájá nǹkan báyìí nínú ogún mi tí wọ́n ń pè ní wàsíyà testament tàbí will ṣùgbọ́n táwọn nàṣàrà wíìlì ni wọ́n fi máa pín gbogbo ogún wọn ìyẹn ò bá ṣẹ̀rí àwọn gbogbo ohun tó fẹ́ tó ní nínú dúkìá wíìlì ò lè kọjá one third thuluth ìlàta tí wọ́n bá dádúkẹ́ sọ́nà mẹ́ta gbogbo tó lè ṣe wíìlì lórí ò gbọ́dọ̀ ju dákanu mẹ́ta lọ one third two third yòókù àwọn ọmọ ìyàwó àtàwọn ẹbí lónìí ẹ̀kan rí ibómi yóò ní òun wíìlì property òun fa jam kìí ṣe lẹ̀ ṣẹ̀ríà wọ́n kànṣu wíìlì yẹn ni wọ́n ti ẹ̀ ní fájà òun ní nǹkan kan torí ìwọ ló kọjá sínú wàhálà àbájá lòun ò rí inú gbó tó ń wà ní àwa la lọ fún àwọn ajá ní problem tá a bẹ̀rẹ̀ sí fi bẹ́líìtì sí ọlọ́run tá à ń fún wọn mílíìkì wọn ṣé wọ́n láwọn ò dúró sínú igbó tọ́lọ̀ ń dá wọn sí ajá dúró sínú igbó ẹ̀nà àwa la lọ mú nínú Yorùbá fi ní èèyàn ò rí bí sùn ajá hàn èèyàn ò rí bí sùn ẹwà àwọn èèbó làákàyè wọn èṣù ti tọwọ́ bọ̀ àwọn tó pọ̀ jù nínú wọn ọmọ gangan wọn ò bí tẹ bá rántí nígbà kan ó ti pẹ́ díẹ̀ ṣáà àwọn ọmọ obìnrin yunifásitì nàìjíríà wọ́n máa ń gbé kinní kan káàkiri ǹjẹ́ ẹ rántí ọmọlàngidi ni ò bá ń pè é ṣùgbọ́n àwọn lọ fún lórúkọ tó jọjú ńgbà náà bébí ni o wọ́n ó pọ̀n bẹ́ẹ̀ bá dé airport báyìí wọ́n tún pọ̀n wọ́n gbé e lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n tún wá ṣe fìdín bọ́tù rọ fún tí wọ́n fi sí lẹ́nu ó lè wá pé thirty five years ọmọ ọdún mẹ́rin márùndínlógójì ó lè pọ́ ọmọ ogójì ọdún kò ní bímọ kankan yóò lọ́mọ ọ̀nà Kini yẹn sì wọ́n gan dọ́ọ̀lù tẹ́líbíà ìgbà tó yá lẹ́kọ̀ọ́ ńgbà kan náà ajá fífà káàkiri àdúgbò was in vogue ajá ò máa jẹ oúnjẹ tó jẹ pé tí wọ́n bá gbé owó oúnjẹ ajá ọdún kan lẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àwa gbogbo ṣàkúnmí yìí á fi jẹun lóṣù kan torí mo kà nínú magazine kan tí wọ́n ń pè ní alfurkan ó ti pẹ́ o ńgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ universal basic education wọ́n ní oúnjẹ táwọn ajá máa ń jẹ ní Europe for a year ó finance universal basic education for the third world countries oúnjẹ táwọn ajá ìbò ń jẹ ní Europe fún ọdún kan owó yẹn ti tó rán gbogbo ọmọ Áfíríkà àtàwọn orílẹ̀-èdè bíi Trinidad and Tobago àwọn Caribbean country yẹn ó rán wọn níléèwé láti primary one to JSS three lọ́fẹ̀ẹ́ tí wọ́n tún máa jẹun ní school nígbà tí wọ́n ṣe estimate yẹ àwọn Condoleezza Rice àwọn Michael Jackson tí wọ́n ní wọn ò bímọ yẹn wọ́n bímọ o wọ́n bí kìnìún wọ́n bí ọ̀bọ torí tẹ bá délé wọn acres ni wọ́n wàá kó àwọn ẹranko síbẹ̀ tí wọ́n máa fún lóúnjẹ lójoojúmọ́ tí wọ́n lọ máa wò láràárọ̀ bí ọmọ wọ́n ń waste time wọn lórí ẹranko lásán lásán ṣùgbọ́n èèyàn wọn ò kà sí i wọ́n sì fi wọ́n lẹ̀ èṣù wa ṣe lọ́ṣọ̀ọ́ wà lákọ́dí zayyana láhùmù ṣètọ́ọ̀nù àmẹ́lẹ̀hùn ọlọ́run ní èṣù ṣiṣẹ́ wọn lọ́ṣọ̀ọ́ fún wọn wọ́n bá rí ibi iṣẹ́ dáadáa so ogún pépé yóò kà sí ìnákú ńlẹ̀ yóò sì jẹ́ ká mọ ẹbí wa torí pé àwọn èèyàn ò béèrè tó bá fẹ́ jẹgún mi ayé jì hàn ṣé nọ́sàbù ni ṣé nìkáhà ni èwo ni usulu ni wọ́n ni àbí fáríwò àbí hawaasi wọ́n béèrè kálukú ó mẹ̀bí ẹ̀ nínú àwọn tí ogún pínpín fẹ́ dá lẹ́nu ẹlẹ́ẹ̀kẹrin àwọn èèyàn kan wà tí yà máa jẹ ó bẹ̀ gbé mi láìka àti máa dárúkọ irú bàbá wa tó kú tí wọ́n sin sí ibẹ̀ yẹn ìkìlókọ bẹ̀ tí wọ́n sin síbẹ̀ yẹn tó bá jẹ́ pé wọ́n lo ṣẹ̀ríà láti pín ogún ẹ̀ gbogbo yìí lẹ́rẹ̀ẹ́rìn tó pé kùránì ṣàlàyé tó àwọn èèyàn bá lówó dáadáa tí wọ́n bá ń pín gún àwọn ẹbí tí wọ́n jókòó síbẹ̀ ọlọ́run ẹ fáwọn náà ní nǹkan ẹ wá fún wọn ní one billion one billion ní ìṣàkómi àwọn fámìlì ẹ̀ ètò jẹ́ pé ìyá ẹ̀ ló bá tán ètò bá bàbá ẹ̀ tán ètò bá búrò bàbá nǹkan kan one billion tí wọ́n bá pín sẹ́lómi ò ní rí one million mú ọlọ́run bàbá mi tí ó rí one million bí tí bàbá mi bá sì rí one million ayé rẹ̀ ti dá torí pé kò ní iná ju two hundred thousand bẹ́ẹ̀ tí yóò ná sóko tí gbogbo èèyàn tún sọ pé dolówó yóò ra maṣíìnì bajaj yóò mọ gun lóko ìsìn láìrí pé yóò tún gbogbo kókókó rẹ̀ ṣe tí yóò tún wá kọ́lé látàrẹ̀ táì pé lo ṣẹ̀ríà láti pín ni ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí à ń jẹ láwùjọ àìfi ṣẹ̀ríà pín ogún gan jẹ́ kí wọ́n jìyà sí báwo la ṣe lè lọ́mọ tó kú táàmù rí ten billion kì í ṣe mílíọ̀nù lákàntì twenty billion lákàntì hundred billion lákàntì ẹ̀ àwọn èèyàn rẹ̀ sì wà létí ẹ̀ ń jìyà bó ṣe kú yẹn nígbà táwọn ọmọ gbogbo wọn bá fẹ́ jogún kùránì ní àwọn tó gbò tọ́sùn náà nú ẹbí dawili arham ẹ fáwọn náà hádàwà ṣẹ̀rá àǹfààní ogún pínpín islam ṣùgbọ́n tí ò bá ti sí ti islam tó kàn kọ wíìlì eléyìí ẹ fún nítọ̀hún eléyìí ẹ ṣe kìíní kan ó parí gbogbo wọ́n wà lànà àtẹ̀gùn tábà ń gbórúkọ owó wọn àwọn ọmọọṣẹ́ gbàgà àwa la sì dàgbà gbogbo ọjọ́ tí tó tọ̀ sára àbúrò bàbá rẹ kan ló wẹ̀ fún níjọ́ tó yàgbẹ́ sára àbúrò ìyá ẹ̀ kan ló pọ̀n ó ti bì sí ìyá mi lára rí ó yàgbẹ́ sí i la níjọ́ mi mọ́tò bá ti pa àwa la sáré lé kóhun títì irú ẹnìyẹn mo kàn general mo ń sọ mi wà specific this time around mo ń ṣàlàyé àǹfààní tí ìmọ̀ ogun ṣẹ̀ríà tó lè fún wa tó bá yẹ pé à ń lò ó. ṣùgbọ́n tá a bá ti lò ó àwọn àǹfààní wọ̀nyí a lè rí torí mo sọ pé lẹ́yìn mo fẹ́ fi kán yẹn tábà ti ṣàlàyé ogún tán fúnra ilé wa máa rí pé tòótọ́ ni òun tó sọ yìí ó ti sọ báyìí ṣùgbọ́n kò lè má ṣàyè fún mi. láti ṣèyẹn ló jẹ́ kí n máa ṣàlàyé. nínú àǹfààní táàrí kò ní jẹ́ káwọn èèyàn máa para wọn torí ogun kò ní sí jà torí pé ànábì ti sọ sallallahu alaihi wasallam ẹni ogun tọ́ sí ṣùgbọ́n wá pa ẹni tí ó fẹ́ jogún rẹ̀ ó ti dèèwọ̀ fóun man ta'ajjala ila shay'in qabla awani u'kiba òun náà ló ní kíní òun tẹ́lẹ̀ ṣùgbọ́n àgbé kóun tètè pa bàbá yìí láwárí pé òun ló pa bàbá òun ogún bàbá òun ti dè wọ̀ fún tàbí ẹ̀gbọ́n rẹ̀ kan òun ó lè jẹ́ pé nìkan gan lógún yẹn tọ́ sí kò tètè kú ló bá lọ pa kò ní jogún mọ́ òun náà ti máa ń ṣẹ̀rí àbáhùn kò ní wulẹ̀ fi dáadáa láṣà dẹ́ ọlọ́run ti dákọ̀ gbogbo àwọn tó gún tọ́sí wọn ti kánú tíra kò sẹ́ni tí ó fapá jánu ó ti mọ̀ pé òun ò ní bẹ̀ ẹni tí wọ́n bá sọ pé tí wọ́n fún ọ ní wọn ó kánú tíra iye tí wọ́n ní wọ́n fún ọ ní kò ní bínú pé àwọn bàbá ìṣojú ṣáájú torí wọ́n ti sọ ọlọ́run sọ pé tọkọ bá kú tí ò bímọ rárá kò lọ́mọ ṣùgbọ́n níyàwó àwọn ìyàwó rẹ̀ rọ́bọ̀rù wọn ò dá dúkìá ìsọ́nà mẹ́rin àwọn ìyàwó rẹ̀ ó kọ ẹyọ kan dimna muhadọrọ ana fi dimni li muhadọrọ tọ́píkì tẹ fún mi gangan mò ń ṣe láìpẹ́ mú kọ́ dímọ̀ ní ọ̀rọ̀ ìmọ̀ọ́nì àkídà ni màmá ṣàlàyé o torí pé kí nǹkan débi ní ìsìn afẹ́pín gan bàbá yóò gba ilé yóò gba kò ní iye yín gan mi bá ṣàlàyé yóò dàrú àfi tí n bá gbé blackboard bí mo gbé blackboard ọ̀hún ẹ̀ tún you can't get it because mo mọ̀ pé ńgbà tí mo ń tírìtì ogún pínpín ní central mosque ní ní alikotu riyadi sọlẹ́yìn alikotu sọlẹ́yìn ó take me more than six months every week mo dẹ̀ gbé blackboard mo síbẹ̀ àwọn tí mo kàn gan ò lè pin ìwọ wọn gbọ́dọ̀ tún padà lọ jókòó wò ó dàbí kẹkàn sáré kọ́ mi bí wọ́n ṣe ń ṣe operation bí wọ́n ṣe ń ṣe cesarean operation sí there are some aspects of it tó need the tejiriba experience tẹ bá ti ríro obìnrin ah, àwọn obìnrin kan wà ikùn máa máa ń wú lẹ́gbẹ̀ẹ́ kan báyìí èèyàn gbọ́dọ̀ fọbẹ́ sí láìn yẹn cos vein wọn máa ń wà níbi ẹ ní rántí sọ́njọ́ tẹ̀ ń kọ́ mi òun akàntọ̀ bẹ́ẹ̀ bọ yóò gé vein. but experience ti sọ pé àwọn obìnrin kan ikùn wọn máa ń wú lẹ́gbẹ̀ẹ́ báyìí o ibẹ̀ ni vein wà. ẹ rí ngbà míì táwọn nọ́ọ̀sì bá wá vein tì ẹ pa àwọn dókítà wà ṣe àrà gbá wọn ò rí vein yẹn mo rí kinní yẹn ní teaching hospital ní Ifẹ̀ àwọn kan àwọn yẹn wọ́n jẹ́ medical laboratory scientist àwọn yẹn wá wà ní hematology department àwọn yẹn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní gbígbà àtẹ̀jẹ̀ nìkan ní tiwọn ṣé nígbà tí wọ́n fẹ́ gbẹ̀jẹ̀ lára mi tí wọ́n fẹ́ test yẹ ẹ̀rù bà mí mi ti ẹ̀rù pé mo fẹ́ feel pain ó kàn sáà ní kí n dúró mi mọ bó ṣe ń ṣe àwọn ọwọ́ yẹn bíi abracadabra kí ó wá vein yẹn síta directly ibẹ̀ ló fi gún kí ló fà á experience ẹni tó lò four years tó fi kọ́ bí wọ́n ṣe ń gba ẹ̀jẹ̀ ṣáàfiwé ẹni tó jẹ́ pé nínú kọ́ọ̀sì ẹlẹ́jẹ̀ gbígbàbọ̀ kò ju bíi two weeks tó fi ṣe aspect yẹn àtẹni tó jẹ́ pé ní tó jókòó tìǹù so tí mo kàn ń ṣàlàyé ni pé eléyìí gangan la nídìí láti kọ́kọ́ gbọ́yé nípa ogún tá a bá lọ ṣàlàyé ogún kúrúrú ẹlòmíì ò ló ti le jù ẹjọ́ máa ń lo tàwọn bàbá wa tá à ń lò yẹn ìdí igi gbà tí ó mọ àǹfààní tó fẹ́ jẹ ó dàbí ẹni kéèyàn lọ́mọ kírun kò ní kírun wàhálà ìrún pọ̀nà èèyàn jí láàárọ̀ nínú òtútù ó lọ mọ́ṣáláṣí alágbá ọ̀sán òjò alágbá ìrọ̀lẹ́ alágbó onísìnmi ẹ̀ márùn lójúmọ́ wà tún dé mọ́ọ̀sì ó tún sọ wọ́n ní kó jáde lọ tún á lọ alámísí ó ní kí ló le tó báyìí àfi ká ṣàlàyé kí ni èrè tí ó rí nínú ọ̀run tó ń kíhun tó bá ti mèrè tóun ó rí ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe fàyàwọ́ kọ́sítọ́ọ̀mù kò mọ̀ sọ́nà ọlọ́pàá kò mọ̀ àmì wọ́n tún ń lọ wọ́n ń dé wọ́n ti mọ̀ pé táwọn bá lọ tírípù kan táwọn dé èrè táwọn ó rí kìí sọ̀rọ̀ tírípù ìlọ́po ìlọ́po ni so wọ́n lè bí à risk yẹn torí pé wọ́n ti abẹ́ni tó ń gbé cocaine tí wọ́n ti mọ̀ pé tí wọ́n bá mú un ní Saudi wọn ó pa òun ni but táwọn pé tó ń bá sàsọ̀ sí ìdìgbé kínní ah ayé òun ti dá so ó wá wé méjèèjì wò pé success yìí ní tó máa bí ní àwa rísìkì ẹ̀ torí ó mọ tóun ó ṣe kí ni tóun fẹ́ jẹ lérè bọ̀gá ní kò mèrè tó àánú ká gbé cocaine kò tiẹ̀ ní dédé ẹ̀ kí lèèyàn rí inú cocaine tí wọ́n ń gbé. ọlọ́run kó ṣàánú wa torí nínú àǹfààní tá a jẹ nínú ogún nìyẹn kò ní jẹ́ ká máa para wa nítorí ogún kò ní sásàsì ó ti mọ̀ pé tó bá sàṣẹ ẹni yìí bó náà wọn ò ní fún ọ ní ogún ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ti wà lẹ́yìn eléyìí ogún pínpín ọlọ́run fún rẹ̀ ló ti sọ kò fààyè lẹ̀ fún yàn láti dá sí i nínú àwọn ìmọ̀ tó yẹ pé ọlọ́run ṣàlàyé ẹ̀ tí ó fún àwọn ọmọ èèyàn láàyè láti dá sí i ogún pínpín jẹ́ ká ìmọ̀ yìí wá ń súnmọ́ wa ṣùgbọ́n torí pé a jìnnà sí i ló jẹ́ kí màmá mú wẹ̀ màá sì máa ń ka gan kẹ́lẹ́ mọ̀ pé tí mò ń sọ wà ń bẹ̀ èèbó ni wọ́n kọ́ wù inheritance regulation and exhortation muhammad alijibali ìkàrẹ́mì náà mo ti rà ó gbà wá tá a lọ skul tá a kàwé àwa náà lè kà eléyìí mo wá tọ imam malik sharihu rẹ̀ ti sheikh sọbúlẹ̀ pé ìdí mẹ́rin lélẹ́yìn ó ní àwọn tíra pọ̀ lórí ogun miniaji muslim ogun wà ń bẹ fíkì usuna ogun wà ń bẹ sọ́yì fíkì usuna ogun pínpín wà ń bẹ mumti ogun pínpín kò sí ẹ̀ títí àfíkì kan tó mọ̀ tó ní bá ń ṣùgbọ́n lè mú wọn tọ́ Imam Malik tí àwọn bàbá ń pè mú àtà ṣáàrì rẹ̀ tí ìfẹ́ mi ń ṣe ni mo mú torí láàárọ̀ mo pé kí lẹ́yìn ó tiẹ̀ torí wọn ni ókè ìfẹ́ mi gan tiẹ̀ ti summarize ẹ̀ síbẹ̀ níbi faraid ó ti yanjú ẹ̀ síbẹ̀ so nítorí náà ogún pínpín kì í ṣe nǹkan tó nira rárá bó ti wulẹ̀ kó mọ ṣùgbọ́n o ó ní májẹ̀mú kí ni májẹ̀mú yẹn kéèyàn onímọ̀ nípa ẹ̀ bó lèyàn ṣe nímọ̀ nípa ẹ̀ èyàn ó kọ́ téèyàn bá ń kọ́ èyàn ó fọkàn sí kò wá sí béèyàn ṣe kọ́ tó téèyàn sì fọkàn sí tó téèyàn ò bá máa lò yóò gbàgbé yóò lọ. ó ní ara táwọn afáàfin ní pírọ́blẹ́mù láwùjọ wa ń kàrẹ́ àtàwọn ilẹ̀ Yorùbá nù a lọ kéwù ṣùgbọ́n àríbi practicalize ẹ̀ àríbi lò èèyàn hákùrá ni ó jẹ́ harvest ṣùgbọ́n gbogbo ìgbà tí bá ń kírun mọ́ṣáláṣí náà àtẹ iná ni wọ́n ní kó mọ kàkú gbọ́dọ̀ kàjú bá ń lọ ṣé kò ní gbàgbé ètò ha àsìkò Ramadan tó yẹ kó lò kó parí odidi Quran fún yín kẹ́yìn náà wà nú àwọn tí wọ́n kọ àkọọ́lẹ̀ fúfe tí gbọ́ Quran láti bẹ̀rẹ̀ dópin gbogbo yín lọ gbógun ti pé ọmọ ẹ mọ kàkíní o àlántàrí kéfà ni kó ti mọ bẹ̀rẹ̀ kó mọ parẹ́ sí náà sí lójoojúmọ́ ẹ wo àǹfà ẹ wo ládá tó fòyìn rò kó dijọ́ gbẹ̀ǹdẹ̀ àkàmì Ọlọ́run foríjì mi tí ẹ wọ́lá pé èmi náà wà náà tó fetí gbọ́ kùránì láti bẹ̀rẹ̀ dópinrin láyé ṣàánú mi ẹ ó gbọ́ ó dá máa lọ àlìjánà torí pé ànábì ní kùránì ó ṣìpẹ̀ fún wa kò sì ní ra ọgbọ̀n ọjọ́ tí wọ́n bá pín kùránì sọ́gbọ̀n ọjọ́ èyí tí wọ́n máa kà péèjì kọ̀ọ̀kan ní rákà kọ̀ọ̀kan péèjì kan rákà kọ̀ọ̀kan kí là ń ṣe fọ́gbọ̀n ọjọ́ nínú ọdún àníjẹ́ wọn ó kà sáwọn kọ́mọ náà ò ní rántí kùránì tó ké mọ́ ní ló fà tẹ́bá ti rẹ́ tó àkùrá nìkan kan ò ní dúró ń kà rẹ̀ wọ́n máa lọ lómi tí wọ́n ti rí kà ẹ wà láwọn ọmọ yẹn ò gbélé wọn ò lè gbélé torí pé ẹ̀jẹ̀ wọn ó lòmọ̀ tí wọ́n ní. ẹ rí i pé náà bá ti ké tí mẹ́yìn bá ti ń dókè sí èèyàn ò ní gbé kà rẹ̀ mọ́ ìlú mi lè yóò máa gbé torí bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ gbọ́ ohun tó kọ́ kì í ṣe irú bíi ṣùgbọ́n síbẹ̀ náà a gbọ́dọ̀ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa yìí náà ká ní wọ́n ń kó problem ogun wa bá náà ìbí wọn ò kò sọ́gbọ́n tí yóò dá yóò lọ́kọ̀ ojoojúmọ́ lẹ̀ wọn náà ìbí abẹ́ pínkún wa bá pín bẹ̀ wọn and sunna ni ẹ bá fi pín ṣẹ̀rí àní o ọlọ́run sì ń wò yín o sọ pé kò ní sọ̀sọ́ wọn ti lọ́lọ́run wò ẹjọ́ ẹ rí i pé yóò travel oṣù mẹ́ta oṣù mẹ́ta yẹn ó lọ dọ́gbọ́n kọ ogun nígbà tí ó bá dé tó bá ti ń pín bí ẹ̀ẹ̀méje ẹ rí i pé yóò mọ̀ yóò kàn dàbí ìjàpá nu oko ẹ̀pà ni tí èyí fọwọ́ sùn kò é wa ẹ̀pà fúnra ẹ̀pà ní kó sí lẹ́nu yóò kàn máa sọ yá àwọn owó lówó fẹ́ jẹ yóò kàn orí ni yóò ti máa sọ ọkẹ eléyìí eléyìí eléyìí eléyìí eléyìí torí pé ó ń ṣe lójoojúmọ́ èmi gan ìgbà tí wọ́n fún mi láwọn ọgbọ́n ẹ lọ dúró rú àwọn ogún kan tí mo pín síbi táwọn kan fún mi nígbà kan ó take time nígbà téèyàn ṣe lójoojúmọ́ àwọn kan ni ẹnìkan léèyàn rẹ̀ lọ lábújá fún mi wọn òkè mo wá jẹ́ ń bá yín ṣe ṣùgbọ́n mi ní sáré ṣe nígbà tí èèyàn máa ṣe ní gbogbo ìgbà àwọn èèyàn sì ń kú lójoojúmọ́ kò sígbà táwọn èèyàn ń kú torí ẹlòmí ní ah, àdúrà burúkú ni èèyàn wọn pín kún gbogbo ìgbà àdúrà burúkú wo ni sáwọn èèyàn ti kú nú àwẹ̀ àwọn èèyàn ti kú nú àwẹ̀ tó náà ọlọ́run ṣàánú wa ah, ọ̀rọ̀ ogún ó ṣe pàtàkì dúkìá wa a ṣèṣirò ẹ̀ òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tazullu qadama bini Adama yawmal qiyamah min indi rabbihi hatta yus'al an khamsin ọmọ èèyàn ò lè yí kò ní lè yí ẹsẹ̀ padà wájú Ọlọ́run níjọ́ gbèǹde àyàfi ìgbà tí wọ́n bá béèrè béèrè márùn-ún lọ́wọ́ ẹ̀ ní ó lè kú lójú kan àná ọmọrí fi máa àfìnà o wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìṣẹ̀mí ẹ̀ ń bo ló tán sí sàpẹ́lòmí ilé ẹmu ló kú sí ẹlòmí ibi tó ti lọ bọ́ọ̀lù ni wọ́n ti gún lọ́bẹ̀ ẹbẹ̀ ló kú sí tó ń bo ní ìṣẹ̀mí ẹ̀ tán sí wàá ní ṣàbàbí ìyà òjísìmí fi máa àbúlà ọ̀dọ́ rẹ̀ níbo ló gbó sí níbo ló dàgbà sí. Si ṣe àpé ńgbà tẹ́lómìn dàgbà ló ṣe kírun tá bá wo ìtàn rẹ̀ ńgbà kékeré kò kírun rí so wọn ó béèrè pé kí ló fọ̀dọ́ ẹ̀ ṣe wàá ní màálí ìmìn àìnàkìtà sábà ó wàá fi máa ń fakọ̀ ó wọn ó wàá béèrè nípa dúkìá rẹ̀ níbo ló ti kó jọ níbo ló sì ná sí wàá máa dà ámìlá fìmà àlìmà kí ló fìmà tó ní ṣe irú iṣẹ́ wo ló fìmà rẹ̀ ṣe ṣe àpẹẹlòmíì máa fìmà dá mọ́ṣáláṣí rú ni gbogbo yìí ti mọ̀ pàáfàá ni tẹ́ bá pè dá sọ̀rọ̀ yóò dá mọ́ṣáláṣí rú ìdájọ́ tí ò bá mu ni ó mọ̀ wá irú bàbá wa olókèsè dé ní ìsìn tí bàbá wa ṣàǹpẹ́ lo ilẹ̀kẹ̀ báyìí àti rí polóyè ní ẹ ti wà mọ́ṣáláṣí ìdí ò bá mú dájọ́ wá ẹ̀yin gan ò ní fẹ́ wá mọ́sìkì mọ́ má jẹ́ kí n sọ tó rẹ́ lómi ó tún ha sórí yóò lọ lò yóò lòun ó fi dá wàhálà alẹ́ ń lu àwọn torí yóò ní kèfèrí ní yín pé ìṣe mùsùlùmí dáadáa yóò sì prove ẹ̀ ní ìsìn tẹ́yìn kí wọ́n mọ̀ pé ah, àwọn ẹ̀mẹ́ ìṣe muslim lóòótọ́ <laughs> wí aráàzì mùsùlùmí sì nìyẹn ìṣe kékeré yóò bá dáwà lẹ̀ mọ́ṣáláṣí àwọn ọmọ yín kan bá bínú torí àfa yẹn wọn láwọn ò kírun mọ́ ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín o so kí ló fi mọ rẹ ṣe ọlọ́run ó sànà wa ó sì nídìí tí fi ń ṣe bẹ́ẹ̀ o ó mọ̀ pé ẹ̀yin máa ń wo àkáǹtì dáadáa ní mosque ẹ̀ẹ́kéwú ṣùgbọ́n àkáǹtì mọ́sùkì ń gbogbo tí wọ́n dá ẹ fẹ́ rí òun bẹ̀ lòun dẹ̀ ti ń jẹun só gbọ́dọ̀ lé yẹ kó ń bẹ ìdí tó fi ra tó fi fa adájọ́ yẹn yọ nìyẹn ó sì mọ̀ pé bínú tó ń bá ti fi kan yín ọgbọ́n ti ń dànù ọlọ́run ó sànù wọ́n béèrè torí náà dúkìá tí wọ́n fẹ́ pín un kí la fẹ́ fàyọnú ọ̀rọ̀ yẹn ẹni tó fi haramu àbí ọ̀nà ìbàjẹ́ kó dúkìá jọ tó bá ti kú àwọn kan ó jẹ dúkìá ọ̀hún ṣùgbọ́n àwọn ò ní jẹ lẹ́sẹ̀ ṣùgbọ́n ó àmọ́ jẹ́jọ dúkìá yẹn nínú sàárè táwọn bá fi ṣe dáadáa àwọn ò mọ̀ gbà ládàá <laughs> kọ́lọ̀ kó sànà wa ànábì ní ẹjá fìyàn ẹlẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìtakọ́tì síwájú ó ní wípé àwọn ìṣesí kan wà nípa ogún pínpín tí Islam ti fagilé alákọ̀ọ́kọ́ nú ẹni kóbìnrin gan wà nú àwọn tá a jẹ mógún ó dàpọ̀ yorùbá náà ò ṣe yẹn mọ́ islam ò fa kò gbà faramọ́ ya ayyuhal ladina amanu la yahillu lakum an tarithu nisaa karihan ẹ̀yin onígbàgbọ́ òdodo kò tọ́ kò bófin mu kẹ́ ẹ máa jogún àwọn obìnrin ní tipátipá ṣùgbọ́n o tóbìnrin kan tọkọ ẹ̀ bá jáde láyé lẹ́yìn ìgbà tó ti parí ìdà ìgbéléjókòó kẹ́dùn ọkọ ẹni tó lọ oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá téèyàn bá lóun ní interest sí i bóyá àbúrò ẹni tó kùn abẹ́gbọ́n ẹ̀ ṣáà pé yorùbá nìsín tí àbúrò bá kú wọn lẹ́gbọ́n ò lè fẹ́ yàwó ẹ̀ ṣùgbọ́n tẹ́gbọ́n bá kú àbúrò ló lè fẹ́ yàwó ẹ̀ kò ṣẹ̀rí àní àtẹ̀gbọ́n àtàbúrò kò sẹ́ni tí ó lè fẹ́ yàwó tẹ́nìkan ti fẹ́ tẹ́nìkan tẹ́nìkan bá kú ẹ̀gbọ́n lè fẹ́ yàwó àbúrò ẹ̀ tó kú àbúrò lè fẹ́yàwó ẹ̀gbọ́n ẹ̀ tó kú ṣùgbọ́n kùránì ni obìnrin yẹn gbọ́dọ̀ yọnu sí wọn ò lè jẹun pa tó wá lóun ò fẹ́ nìkan kan bímọ kò fẹ́ náà nù. mo rò pé torí náà ọlọ́run ó ṣàánú wa. nínú rẹ̀ oníkéèyàn tíjà ìléyà àwọn ìṣesí Islam ti fagilé nìkẹ́nìkan ó lọ búra pé ọmọ yìí ọmọ òun ni ó sì gbọ́dọ̀ jẹ́ inú ogún òun kì í sì ìṣọmọ ẹ̀ gbogbo wa náà sì mọ̀ pé ìṣọmọ ẹ̀ kò bá ṣẹ̀rí Islam kùránì sọ sọ́rọ́tún nìsá wàlí kullin ja'alna mawaliya mimma taraka liwalidani wal aqrabun walladina aqadat aymanukum fa'atuhum nasibahum inna Allaha kana ala kulli shay'in shahida ìtumọ̀ rẹ̀ òun ni tí mo ti sọ ń ṣókìwù ẹni tó gùn ò tọ́ sí àìlọ́ kọ́ sí ara àwọn pé dandan wọ́n gbọ́dọ̀ fún ogún nínú rẹ̀ òun náà ni ká pín ogún pẹ̀lú ìdí igi tí mo sọ lẹ́ẹ̀kan tẹ́nìkan bá kú iye ìyàwó tó ní ni wọ́n pín ogún ẹ̀ sí so ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ìyá ẹ̀ kò bá ṣe rí àmọ́ Islam wò wípé alápárùtù làwọn tó ṣe bẹ́ẹ̀ kí náà ń pè lálápárùtù ẹni tó fẹ́ dojú ọ̀rọ̀ rú ìyá kan bímọ márùn ìyá kan bímọ méjì ẹ wá ní nǹkan kan náà ni kí wọ́n fún wọn sójọra wọn ìyá kan bí ọmọ ọkùnrin mẹ́rin ọmọ obìnrin kan ẹnìkan bí ọmọ obìnrin mẹ́ta kò bí ọkùnrin kankan ẹnìkan fún wọn ní nǹkan ìyá kan ò bímọ rárá kò bí ọkùnrin kò bóbìnrin ìkan bímọ mẹ́jọ ẹni the same thing ni kí wọ́n fún wọn kò bá ṣe rí àwọn torí pé kì í sàwọn obìnrin gan là ń pín nìkan ló lógún ìyàwó nǹkan kan náà gbogbo àwọn ìyàwó ó gbà àwọn ọmọ ọkùnrin nǹkan kan náà wọ́n gbà àwọn ọmọ obìnrin the same náà wọ́n fún wọn so Islam ti ṣe kí ni ó ti fagilé ìṣesí yẹn nínú ṣẹ̀ríà nínú tí Islam fagilé táwọn èèyàn máa ń ṣe nípa ogún pínpín ó ní kí wọ́n sọ pé ẹnìkan wá jókòó sáyé bàbá rẹ̀ àbáyé màmá rẹ̀ fún àpẹẹrẹ Baba kan wà ní ìsìn ó bímọ ọmọ yẹn wá kú lójú ẹ̀ ọmọ yẹn tún ti wá lọ bímọ ọmọ tó bí yẹn jóbìnrin ọmọ yẹn ti wá bímọ obìnrin síbòmíì gbàtí bàbá yẹn wá kú wá jóló ọmọ rẹ̀ ń wá dé olóhùn fẹ́ wá jókòó sáàyè ìyá òun kí wọ́n pín gùn fún òun náà kó bá múnú ṣẹ̀ríà Islam kó jókòó sáàyè ìyá rẹ̀ kankan ìyá rẹ̀ ti lọ bàbá yẹn gan ló yẹ kó jogún ọmọ nínú etí à ń ṣe nílùú tiwa tí bá nílùú wa kò mí pé kàrẹ́ nìkan o òun náà ni pé tí ọmọ kan bá kú kódà wọ́n máa ń sọ lórí rédíò àwọn tí wọ́n rò pé àwọn kàwé wọ́n ní àwọn fámìlì ń bá ìyàwó àtọmọ yẹn du ogún kí ló dé ṣé ìyàwó òun ló tọmọ yẹn dàgbà ni kò ní bàbá ni èèyàn kú ó fi bàbá àtìyá sílẹ̀. Si bàbá yẹn wá dé ó lébi ń pa àwọn ẹfọ́n náà nù kan ọmọ wọn ẹni ń yọjú sógun ológun pé bàbá yẹn ò ní tìjú ṣé tọ́mọ ń bá wà láyé náà kò ní tọ́jú bàbá yẹn ni tó bá fẹ́ tọ́jú ẹ̀ kí ni ó fi tọ́jú ẹ̀ ṣebí dúkìá náà ni ṣebí tí ó fi tọ́jú ẹ̀ láyé ńgbà tí ò síun náà lóníkẹ́ fún un yẹn ni yóò fàánù ṣẹ̀ríà ṣẹ̀ríà sọ wípé òbí ó jogún ọmọ ọmọ náà ó jogún òbí ṣùgbọ́n ẹni tó bá kọ lọ ni tó rọ́lọ́ ni àwọn bàbá yín àtàwọn ọmọ yín ẹ̀mẹ́ni tí ó kọjá àǹfààní ara wọn ní sọ́dọ̀tún nìsà tí ọmọ kan kú mílíọ̀nìà ni ó wá fi bàbá sáyé lọ bàbá àwọn ó jẹ nínú ogún ẹ̀ ìyá yẹn náà ó jẹ nínú ogún ẹ̀ wọ́n sì ti ní ṣíà àwọn tí wọ́n fún wọn ọlọ́run tiẹ̀ ti sọ tí wọ́n gan min ashabil furudil muqaddara nínú àwọn tá a ti sọ pé yé báyìí ni wọ́n jẹ kò yé sì sí ájúbù ẹnìkan yé blọ́ọ̀kù bàbá ẹnìkan yé blọ́ọ̀kù ìyá compulsorily ni wọ́n jẹ ogún sudus wọ́n pín ogún yẹn sọ́nà mẹ́fà direct ni wọ́n dẹ̀ fún ya yẹn nìkan bẹ́ẹ̀ kódà ńgbà míì gan one third ó pín sọ́nà mẹ́ta wọ́n fún ya yẹn nídà kan ìyá tó lọ mọ́ bàbá gan tún lè jogún pẹ̀lú kíni farb kó sì tún jogún bí taasib yóò jogún pẹ̀lú prescribed share pé ọlọ́run sọ pé iye báyìí ní tiẹ̀ yóò tún jogún pẹ̀lú gbógun tó ṣẹ́kù kó gbà ńlẹ̀ nígbà míì ó dá lórí irú ọmọ àti ìyàwó tẹ́nìyẹn bá fi sílẹ̀ sáyé so nísìn bàbá kan kó ẹran bàbá rẹ̀ àwọn kan ní ó ń lọ ń jogún ọmọ ara rẹ̀ àìmọ̀ kan ní ṣeré àní dáadáa kí bàbá wa máa jìyà bí ìgbà bàbá yẹn ń tọ́ wọn ò rí ń gbà yẹn sọkò kò ọlọrun sọ so pé pẹ́ nìyẹn ó kú ni ẹlòmíràn ní òun gan ló pa ọmọ rẹ̀ ọ̀ọ́ ìwọ náà lọ pọ ọmọ ara tiẹ̀ kò rí ibi tí rí òun ló pọ ọmọ ẹ̀ ń pa tiẹ̀ náà wọ́n pínkún fún wọn náà so bálàyé ti rí nìyẹn nínú àwọn nǹkan tí Islam ti o nínú àwọn èyí tí màá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nínú àwọn nǹkan tí Islam tó ti fagilé òun náà ni ọmọ tí a ní yìgì lórí ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan kó wa máa jogún tá a ní yìgì lórí ìyá ẹ̀ àtàwọn obìnrin tí ò sí yìgì lórí wọn ọ́ obìnrin kan tó ti fẹ́ ẹnìkan rí ó ti wá ń kọ ẹnìyẹn lè lọ fi ọkọ ń bomi tẹnìyẹn wá kú wọn ni ó padà sílé ọkọ rẹ̀ àárọ̀ ó lọ ṣopó kí wọ́n bá lè fún nínú nǹkan ìṣẹ̀rí àìsílámù faramọ́ nígbà tí ò ti sí lábẹ́ rẹ̀ mọ́ yẹn kò wọlé ìkan tó wà táwọn olówó ńlá lámọ̀ ń ṣe tí wọ́n bá ti sick tí wọ́n rí pé sickness yìí àwọn lè kú ń bẹ̀ ìyàwó kan tí wọ́n wá hate wọ́n wá kọ́ pé àwọn ti kọ́ ṣẹ̀ríà Islam ní kò bá sọ pé òun kọ́ tó bá kú bẹ̀yẹn obìnrin yẹn ó gbógun torí wọ́n ló fẹ́ ṣe heriman ó fẹ́ hànà yẹn pé ó fẹ́ dínà obìnrin yẹn láti jogún kò ṣe sọ bẹ́ẹ̀ kó tó sick bó tilẹ̀ yẹ pé sickness wọ́n pín sí méjì lọ́ndà ṣẹ̀ríà níbi ogún jíjẹ alimahof ìyẹn ni pé èyí tá à ń wò pé n tí ń ṣe ìmọ̀ pààyàn àti tí n tó ṣe pé n tá à ń wò n tó ṣe kì í ṣe n tó máa ń sábà pààyàn fún àpẹẹrẹ ẹnìkan kan ń sin olórí ń fọ̀hún lọ hospital ṣóyé tó bá lóun kọ ìyàwó yẹn stage yẹn ó kọ nìyẹn tó bá kú wọn ò ní fún ní ogún ṣùgbọ́n ẹni yìí pé cancer ló ń ṣe tàbí éèdì mu tàbí ó ti gbẹ àti wá rí pé ó ti fẹ́ wá ní ní obìnrin òun ò fẹ́ mọ́ láyé lọ́rùn òun kọ́ àwọn abọ́ni àti gbọ́ o tó bá ti kú wọn pín gún fún obìnrin tó sọ pé òun kọ́ yẹn. ìbéèrè tún wáyé pé obìnrin ara rẹ̀ wá bá padà yá sóbìnrin náà só kọ́ ni <laughs> àwọn ìdájọ́ sápọ̀ lórí ìyún torí àsìkò irú rẹ̀ làwọn ogún tí wọ́n máa ń fi ilẹ̀ ẹni tí a rí mọ́ mo ò mọbi tó lọ irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọkùnrin kan lẹ́kọ̀ọ́ nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní area muslim ni ó máa ń ṣe program náà wẹ̀ dáadáa ẹlòmíràn ṣé ó yẹ kí wọ́n pín gan àbí ó yẹ kí wọ́n pín wọ́n á kó lọ sílé ẹjọ́ ṣẹ̀ríà ó ní táwọn afá sọ nípa mofkud ọ̀rọ̀ sì pọ̀ gan lórí ẹni tá a rí mọ́ ṣé wọ́n pa ni sí wọn ò pa ó lọ́rọ̀ irú ẹnìyẹn bóyá ó yẹ wọ́n pín gùn ẹ̀ bóyá wọn yẹ wọ́n pín gùn ẹ̀ wọ́n ṣàlàyé ọlọ́run kò ṣàánú wa. na ó tún ní ìdájọ́ ṣùgbọ́n tá a fẹ́ ṣàlàyé láàrin yìí lẹ́yìn tá a ti sọ àwọn yẹn ó náà ní wípé n tí wọ́n ń pè ní ogún ìmọ̀ ni bí kismati lè mọ̀ wàrith ìmọ̀ nípa bá a ṣe máa pín ogún nítàgbọ́yé kéèyàn nímọ̀ ń pa ẹ̀ jurisprudentially wahisaban àti ní calculation méjèèjì lèyàn ó mọ̀ ó lè sọ pé ẹni yóò gbà ìlàjì ẹni yóò gbà látàwọn ní wá bá wọ́ọ̀kì out ò lè wọ́ọ̀kì ẹ̀ ò sí lára àwọn afá tó nímọ̀ ogun méjèèjì ló lè ṣe wàá mọ̀ theoretically wàá tún mọ̀ practically wàá lè sọ pé iye báyìí lẹ́ni yóò gbà wàá tún wá lè wọ́ọ̀kì ẹ̀ ẹ rí i pé mo mú ẹ̀sánpù kan wá ń bí lẹ́ẹ̀kan ní àwọn chiefu lè wò ń bẹ̀ yẹn ẹ rí yẹn ẹ pé mo ṣe calculation yẹn náà báyẹn àwọn èèyàn kan iye ọmọ tó fi ilẹ̀ nǹkan kan nìyẹn mo kàn fẹ́ kẹ́ ẹ wo ó máa ní practical so ẹni tí ò bá ti lè ṣe eléyìí tí mo ṣe òun ìyẹn ṣí àwọn kálukú nìyẹn iye ọ̀nà tí wọ́n pín ogún yẹn sí ni ọ̀nà one hundred and fifty so mo wá tún convert ẹ̀ sí percentage torí pé yẹn máa easy so ṣíà percent alẹ́ nìyẹn ní one million zin so irú àwọn ọmọkùnrin yẹn that percent tí mo kọ yẹn of one million naira ló máa jẹ́ ṣíà tiẹ̀ that percentage of one million ló máa jẹ́ ṣíà àwọn ọmọ obìnrin yẹn that father percentage tí mo kọ yẹn ní one million yẹn ló máa jẹ́ ṣíà tiẹ̀ so èèyàn lè sọ theoretically but tí ò bá lè practicalize ẹ̀ kó draw kíní yẹn báyìí wọn ò kà sí kan náà àwọn tó mọ ogún pín. sọ ìtànpè ní ìmọ̀ ogun pínpín nìyẹn eléyìí àǹfààní ẹ̀ ni pé yóò jẹ́ kó ń kálukú ó lè rí n tó tọ́ ṣùgbọ́n o ogún jíjẹ sọ̀rọ̀ èèyàn ní kéèyàn kìí sọ̀ràn èèyàn o àwọn àfààní ẹ̀tọ́ ni ẹ̀tọ́ sì kìí fún èèyàn lè sọ pé òun ṣùgbọ́n tẹ̀yàn bá béèrè fún èèwọ̀ ni ká ṣe kí ni ká dùn lẹ́tọ̀ọ́ ẹ̀ kí ni mo gbà lérò ẹnìkan wà o ó bímọ àwọn ọmọ ẹ̀ pọ̀ wọ́n tó méje ṣùgbọ́n ọmọ kan nú ẹ̀wọ̀n àwọn ọmọ yẹn ọlọ́run ti gbà fún gánà lówó tó pọ̀ bàbá yẹn wá kú òun ò nídìí ogún kì í ṣègbéraga kò nídìí nu àwọn tó kù ńlá pè fún ṣùgbọ́n wọn wá dé ní ogún tó dà wọ́n ní a ah, onílé lamẹ́ríkà onílọ́rẹ̀ èwo tó ló fẹ́ jẹ́ ní ogún yàrá àwọ̀bíà ni ọ́ ṣẹ̀rí àní rárá ẹ̀tọ́ rẹ̀ ló ń béèrè yẹn a gbọ́dọ̀ sọ pé àní fún ìmọ̀ bóyá gbọ́ kí ni díẹ̀ so ọlọ́run ó ṣàánú wa kí ni ìdájọ́ ẹ̀ fardu kìfàyà collective responsibility lógún kọ́ ọmọ bíi ibad sakọtọ̀ àǹbàkì táwọn kan bá ti ṣe kì í ṣẹ̀ṣẹ̀ lórí àwọn yòókù mà ṣùgbọ́n tẹ́nìkan kan ò bá ti ṣe ó dẹ̀ṣẹ̀ lórí gbogbo mùsùlùmí ìlú ibi tẹ́tì mọ̀ pé gbogbo wa wà nú ẹ̀ṣẹ̀ nù èèyàn mélòó ló ti kú ń kàrẹ́ báyìí tí wọ́n fi ṣẹ̀rí àpíngbọ́n ẹ̀ ṣe àdí pé wàhálà dé ṣùgbọ́n táwọn kan bá ti ṣe lọ́hùn yẹn ó ti wọrí ó ti parí ẹyọ kan ni mo mà tó ṣẹlẹ̀ ní iléyà tó lọ torí wọ́n pè mí sí àwọn àbá ṣe wàhálà wọ́n padà sọ pé wọ́n ti yanjú ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ lo ṣẹ̀ríà sọkọ́lọ́ wọn sàánà wa. tàbá fẹ́ pín gún kí ni wọ́n ń pè lógún ogún ó yàtọ̀ ó ní wọ́n ń pè ní mìíràn mo rò pé ìntàjẹlógún ó yàtọ̀ sí dúkìá yẹn gangan tẹ́nìyẹn fi sílẹ̀ fi sílẹ̀ ni wọ́n pè ní atarka kí ni mo pè tẹ́rka tẹ́rka tó fi sílẹ̀ nìyẹn èèyàn tí ì jẹ ogún àyàfi káwọn ẹ̀tọ́ kan kọ́kọ́ kúrò ń àwọn ẹ̀tọ́ tó ní ń ṣe pẹ̀lú tẹ̀jì من ثمن ma'i tagsilihi wa kafanihi wa hanutihi wa ujratu ghasilihi wa afiri qabrihi gbàtọ́ kùnkùn owó tí wọ́n fi ra omi tí wọ́n fi wẹ̀ torí kọ́ńtì mi wà ẹ́ ra omi yẹn ni ẹ má rò pé bí ìtazàrí lọ pọn mi ní àràyé àbíbọ̀ omi wo ló wà ń ṣàkúnmí agbó ẹ̀ tẹ́kàn sáré lọ agbó àwọn kọ́ńtì kan wà kò sáàyè ẹ̀ lọ rà ni aṣọ tí wọ́n fi sìn àwọn tó gbẹ́lẹ̀ owó táwọn tó gbẹ́lẹ̀ níbi àpè àwọn haúsá táàbà rẹ̀ tí ó gbẹ owó tí wọ́n gbà ibi tẹ́ fẹ́ sin níbòmí ẹ̀ rà ni lẹ́kọ̀ọ́ ẹ lè mọ̀ rí ibi ilẹ̀ ìsìnkú mùsùlùmí ẹ̀ lọ rà ni owó tí wọ́n fi rà á tàbá rẹ́nìkan tó sọ pé òun lè gbówó ńlẹ̀ nínú dúkìá rẹ̀ wọn ó ti mú àti gbogbo àwọn nǹkan tó jọmọ́ bá òun tàbí owó tí wọ́n fi rẹ́ǹtì ọkọ̀ láti ibi tí wọ́n ti gbé lọ síbi tí wọ́n ti lọ sin ó yàtọ̀ o torí ẹlòmí ikú lẹ́kọ̀ọ́ tí wọ́n wá sí sí kàrẹ̀ islam ò faramọ́ ibi tí wọ́n bá kú sí ni wọ́n fẹ́ kí wọ́n sí sí nínú ṣẹ̀ríà náà nínú rẹ̀ ó ní alihukuku mutaalliqa bí àìní tarikati kaduyuni alimau alimunsakọ bí rọ́hàní ẹ mukọ́yàd ó náà ní àwọn ẹ̀tọ́ tó ní ń ṣe pẹ̀lú ntẹ́nìyàn fílẹ̀ gangan gẹ́gẹ́ bí gbèsè bóyá ẹni tó kú tó fi dúkìá lẹ̀ ó jẹ gbèsè àwọn gbèsè wa póríṣiríṣi omi ń bẹ mortgage rohan wọ́n dógò ó yá one million lọ́wọ́ ẹnìkan ó wá gbé káà rẹ̀ fún ẹnìyẹn pé níjọ́ tóun bá dá one million padà kí wọ́n fún òun ní káà yẹn padà ìmọ̀ bóyá gẹ́ẹ̀tì tí mò ń sọ yìí tó ń bá dá wá mílíọ̀nù padà kí wọ́n ṣe kí ni kí wọ́n fòun ká a nílọ jogún ẹ̀ direct a kọ́ mú wá mílíọ̀nù nínú ìtòfilẹ̀ a lọ fún máa yẹn a wàá gba káà yẹn padà káà yẹn lájẹ lógún nínú tiẹ̀ náà ẹlòmíín lè fún ní ilé tó ní kó yà wọn ní hundred million tóun bá ti dóhùn padà kó gbalé á lọ gba hundred million yẹn a dàlé yẹn padà hundred million yẹn lájẹ. wàlẹ̀ hukuku alimuta alikọ́tù bìdí mẹtìlímẹ́yìtì kaduyunu lati laisa fi arahnu sawa'un kanat lillahi ta'ala kazakat am lil adamiyina kal qard ìyẹn náà ń ṣẹlẹ̀ ẹlòmíì ọdún tó kú sàkátì wọwọ́ ẹ̀ ó dìrù kò yọ sàkáhùn ká tó jogún nínú tó fi ilẹ̀ àbá ayọ̀sàká kò ń bẹ́ kí ló dé tí wọ́n fi ní wọ́n yọ̀sàká yẹn torí pé àwọn àfáà sọ pé zaka ṣe fardu ni àbí haku ìyẹn ni pé is it, is it a right or compulsion nínú jurisprudence Islam méjèèjì yàtọ̀ tẹ́ bá sọ pé compulsory ó fi hàn wípé tẹ́nìyàn ò bá ṣe ó kàn jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni mo rò pé dẹ́ẹ́ àwọn wèrè tó bá lówó kò lè yọ zaka torí wèrè máa ń lówó ẹnìkan lè jẹ́ mílíọ̀nìà létà lórí ẹ̀ wá dàrú so nǹkan ló ní property ni bàbá mi bímọ orí ọmọ ẹ pé òun nìkan ló sì bí òun ló jogún ẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá yẹn ó sì wà láyé orí ọmọ yẹn ti dàrú ṣèbó náà ni ó jogún tó bá yẹ pé compulsory ni a jẹ́ pé ṣẹ́sìmọ̀ pé ẹ̀sìn èé ṣọ̀ranyàn lórí ẹni tó rí rẹ̀ ò pé a kò ní ẹ̀yọ́ zaka then ọmọ tó jẹ́ millionaire ọmọ five years tó jẹ́ billionaire wà reason ó jogún estate ńlá ló jogún àtowó bí hundred billion ló wà lákàntì fóònù kan ọmọ ọdún márùn tó wáyé pé compulsory ni kò ní yọ zaka kí nìdí torí pé ẹ̀sìn ò tí ì dọ̀ràn yàn lé lórí ṣùgbọ́n tó bá jẹ́ right ni right àwọn wo right àwọn aláìní nínú dúkìá tọ́lọ̀ ń fún wọn ó bá wèrè yẹn yọ wọn ó bọ̀ ọmọ èké yẹn yọ ìdí nìyẹn wẹ́pẹ́ ẹni tó kú tí ò yọ zaka wọ́n kọ́ yọ zaka nù owó ẹ̀ torí right ẹ̀tọ́ àwọn aláìní tí ò fún wọn yẹn wọ́n kọ́kọ́ gbà fáwọn aláìní náà mo rò pé ó ti yé díẹ̀ kọ́lọ̀ kó sàánà wa àtàwọn nǹkan míì bẹ́ẹ̀nbẹ́ẹ̀nbẹ́ẹ̀n ẹlẹ́ẹ̀kẹrin ni al-wasiyatu li jaiza wa iya ma kanat bi thuluth fa aqall li wíìlì téèyàn kọ́lẹ̀ níjọ́ tó lọ mú gbó kòkó ọmọ kan ló bẹ wẹ́gbó ló ṣe gbogbo wàhálà àwọn ọmọ tiẹ̀ wọn ò sí nlé ó wá kọ wíìlì pé ó kó kòkó yìí ẹ pín sọ́nà ìdá kan nínú ẹ̀ ẹ fún Haruna torí pé àjọṣiṣẹ́ oko yìí ni a kọ́kọ́ yọ ìdá mẹ́ta nu oko kòkó nǹkan tó pín ogún yẹn torí pé o ti sọ oníwọ̀n pè testament will o ti kọ àkọọ́lẹ̀ pé kí wọ́n fún un nítòsí kọ́ ò tí ì pọ̀ ju iye tí Islam sọ torí kò gbọ́dọ̀ ju one third tàbí o ní kí wọ́n pín sọ́nà mẹ́rin tàbí o kọ́lé o wá ní nígbà tó ń ṣe wàhálà lé ẹni tó bọ́ ọrìn tó bọ́ supervise gbogbo ẹ̀ fúláàtì mẹ́wàá nílé ẹ̀ fún ní fúláàtì kan bẹ̀ kò tí ì pọ̀ unless tó bá ní kí wọ́n fún ní fúláàtì márùn-ún mẹ́wàá o ti pín sí méjì nù so wọ́n ó kọ́kọ́ yọ àwọn yẹn àwọn wíìlì téèyàn kọ́ kó tó di pé wọ́n pín ogún lẹ́yìn yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá kan àlè eréfò ogún gangan tá a fẹ́ jẹ lẹ́yìn tá a bá ti yọ wu àwọn yẹn ọlọ́run kò sàánú wa tọ́ mo rò pé ó yé díẹ̀ báwọn kọ́lọ́run ó fi yé wa lẹ́yìn eléyìí ó wá ní asbábùlì earth kí ni máa fà á téèyàn fi lè jẹ ogún ẹnìkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ nìkan. o jẹ́ ọkọ obìnrin yẹn tàbí obìnrin yẹn jẹ́ ìyàwó ẹ̀ ẹlẹ́ẹ̀kejì o ó jẹ́ ẹbí ẹlẹ́ẹ̀kẹta ni wìlà àbí wàlà náà wìlà òun náà ni ké eh, wàlà ni kì í ṣe wìlà gan torí pé ẹrú ta bọ́kùn lẹ́rú ẹ̀ ìwọ wa ni wàlíyù rẹ̀ so wàlà ìyẹn ń tiẹ̀ ó ní pé ìwọ ló ra ẹrú yẹn ẹrú yẹn wá kú ìwọ náà ló jogún ẹ̀ ṣùgbọ́n àní sọ̀rọ̀ ń pa yẹn torí pé ládùúgbò wa ń bí kò tí ì sọ̀rọ̀ ẹrú òfin ẹrú ò parẹ́ nu ṣẹ̀ríà ìsìláàmù kẹ́ẹ̀sì àbádán ìpìlẹ̀ wí bá fọ́ọ̀sì rọrùn gbogbo ẹ̀ ó sì lọ ń dì sí wọ́n sì ń ṣẹrú wọ́n kàn ń tàn wá jẹ ni nínú ṣẹ̀ríà òfin wà dáadáa tíyàn bá lẹ́rú wàá fún níṣẹ́ ṣùgbọ́n ànábì ní iṣẹ́ tó fún o gbọ́dọ̀ kọjá ṣe agbára ẹnìkan tó bá ti lè fún níṣẹ́ tó ju tí ó lè ṣe lọ ẹ̀yẹn ẹjọ́ ṣe bá ànábì ṣe sọnù <laughs> ẹ wo system tànábì fi ń dọ́gbọ́n abrogate ẹ̀ odidi olówó ìwà àtẹrú òwà jọmọ ṣiṣẹ́ pọ̀ ó ti mọ oko tẹ́nìkan lè ṣánjọ́ kan ànábì ní o gbọ́dọ̀ fún ní oko tí ó ju agbára ẹnìkan lọ tó bá ti fún kẹjọ lọ ṣe ni o <laughs> tíṣẹ̀rí Islam sọnù tọ́ ọlọ́run ṣàánú wa. eléyìí nìkan tiẹ̀ òun ni akdu zawjiya as-sahih obìnrin yẹn gbọ́dọ̀ ní yìgì tó lálàáfíà lórí tí wọ́n bá ti so yìgì obìnrin ó pàdánù o gbogbo ẹ̀yin obìnrin tọkọ yín ò so yìgì yẹn fún gunmọ́ lọ́rùn kèé ṣe gbọ́rọ̀ o tí wọ́n ń pè ní ìdáná ni mò ń pè ní yigi o torí tí òjá lomi ò so yìgì ní ìdáná iṣu ogójì garawa epo eh, kan ẹja gbígbẹ taba ṣìnápù eh, eh, kini kan tó pọ̀ yẹn wọ́n á ṣírò ẹ̀ ń wọ bí two hundred and fifty thousand yẹn kọ́ mò ń pè yígi o yígi ní tí baba obìnrin gangan bàbá ìyàwó báyìí tó fa ọmọ rẹ̀ lé ọwọ́ ọkùnrin yẹn pé mo fi òun kò fi ṣaya tí ọmọ obìnrin yẹn wá sọ pé ọkọ mi tí mo ní ìdí lọ́dọ̀ ẹni tó fún un táwọn ẹlẹ́rìí ó kéré jù méjì wá bẹ̀ pé àwọn rí yígi nìyẹn o ìdáná yẹn àṣà wa kò dí yìgì lọ́wọ́ ẹ jẹ́ má jẹ́ ká fi ìdáná dá yìgì dúró so gbogbo owó obìnrin tó ní yìgì lórí jọ tètè fa ọkọ ẹ lọ́rùn má fà lọ́wọ́ tó bá fà lọ́wọ́ ó lè jábọ́ ọrùn sọ pé nígbà tí mú yàn lọ́rẹ́ ẹ́ ò hà lọ́rùn nù so yìgì mi kí ló ní ìdìra kùránì fún mi kùránì tuntun ó lè rí ìtọrọ lọ́dọ̀ rẹ̀ kan tí ó fún ọ ẹ wà lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ṣe yìgì àwọn afọ́ òkè òtúbà ó parí igi ojú náà lọ <laughs> ọkùnrin ni wọ́n ní kó dáná oúnjẹ ọkọ ìyàwó kó sì wàlímà bó bá ṣe lágbára mọ́ torí ẹlòmíín tí òjò fọmọ rẹ lọkọ ni pé màálùú tó fẹ́ rà kò tí ì rówó ẹ̀ ọlọ́run lóhun kò sí ìrànlọ́rọ̀ yẹn fún wa lẹ́yìn eléyìí ni ẹbí méjì yẹn náà máa mú òun náà ni àwọn tó súnmọ́ ẹ̀yàn nípa ìbí mẹ́ta ni wọ́n sì pin sí alákọ̀ọ́kọ́ ni alẹ́ usul ẹlẹ́ẹ̀kejì ni alẹ́fòró ẹlẹ́ẹ̀kẹta ni hawashi kí ni wọ́n pè ní usul ìpìlẹ̀ ìpìlẹ̀ gangan basis basic gangan fòró àwọn àyẹn ni ẹ̀ka hawashi ni ẹ̀ tuntun ṣe àgbébí kì í ṣe wáyé ó ní trunk igi oni ní rúùtù ó trunk ó dẹ̀ ní àwọn branches rúùtù ní usul ẹ̀kan gangan ìpìlẹ̀ fòró ó ní àárín igi tó dùn àwáṣí ní àwọn ọwọ́ ẹ̀ táǹpì ní ẹ̀ka èèyàn máa ń pẹ̀ka irú èmi nìsín mo pẹ̀ka mo pẹ̀ka títí títí mo tún padé ṣàkúnmí bí gan tí wọ́n bá bẹ̀rẹ̀ sí tírèsì tán bàbá mi ìyá mi rí pé àtànṣe ṣàkómi bí kò possible ká mọ́ tàn síbi mi rò pé èèyàn lè jẹ́ ọmọ ẹ̀kan yìí tí ò ní tàn sí ṣàkómi i doubt it wọn ò gbọ́dọ̀ wo ìran méjì kó wọ́n padà ní èèyàn ní ṣàkómi bẹ́ẹ̀ ni ṣàkómi gan mo doubt ẹ̀ bóyá lèèyàn ní ní ìrànṣẹ́ kan bí tí wọ́n bá fi wo two generations wọn á rí torí pé a súnmọ́ra wa so irú àwọn yẹn àwọn àwa ṣí nìyẹn àwọn ẹ̀ka oríṣiríṣi ti yàn pa ẹ̀ka rẹ̀ tọ́ ọlọ́run kó ṣàánú wa. tó lẹ́yìn yẹn tá a ti ṣàlàyé ẹ̀ àwọn ìpìlẹ̀ yẹn òun náà ni àwọn bàbá bàbá nípìlẹ̀ àti ìyá kí mo pè bàbá àti ìyá àwọn ìpìlẹ̀ nìyẹn àti àwọn míì tí mi níwulẹ̀ mọ́ ṣàlàyé ẹ̀mí nítorí àsìkò ṣùgbọ́n bàbá bàbá ìpìlẹ̀ ni ṣódiyé ìyá bàbá ìpìlẹ̀ ni kódà ìyá àyá ìpìlẹ̀ ni torí pé bàbá bàbá èèyàn bàbá èèyàn ni òun ló fi wọlé nu ṣẹ̀rí àkéèyàn máa jẹ́ orúkọ bàbá bàbá èèyàn irú èmi ń sìn kì í ṣe orúkọ bàbá mi gan mò ń jẹ́ orúkọ bàbá bàbá mi ni bàbá bàbá mi ló ń jẹ́ Bello Bello yẹn ni sọ ní mi ti bàbá mi gan kò sí ń bẹ̀ ṣùgbọ́n ó correct inú ṣẹ̀rí àpè torí bàbá bàbá mi náà bàbá mi ni ṣẹ́rùkẹ́ lómi family name tó ké ní gbogbo wọn máa lò wọ́n ní the kinnikans the kinnikans kò wrong náà àwọn táǹpẹ̀ ní alifuro àwọn ẹ káwọn àwọn lọ́mọ gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin mo rò pé tiye gẹ́gẹ́ bí àwọn ọmọ obìnrin téèyàn bí ẹlẹ́ẹ̀kẹta àwọn tá a pè lẹ́túntún yẹn tí mo pè branches in English yẹn àwọn ni bí ọmọ ìyá èèyàn lọ́kùnrin ọmọ bàbá èèyàn lọ́kùnrin ọmọ ìyá èèyàn lóbìnrin ọmọ ìyá èèyàn lọ́kùnrin torí nígbà míì téèyàn bá kú àbúrò èèyàn lè jogún èèyàn ẹ̀gbọ́n èèyàn lè jogún èèyàn lọ́kùnrin àti lóbìnrin nígbà míì àbúrò bàbá èèyàn lè jogún èèyàn ẹ̀gbọ́n bàbá di ó depend lórí àwọn tó gbẹ̀yìn ẹni tó kú yẹn àwọn tó gbẹ̀yìn rẹ̀ bó bá ṣe rí ni lẹ́yìn eléyìí ó ní ṣùgbọ́n àwọn ẹ̀ka wọ̀nyí tí obìnrin kan bá ti lè wà láàrin wọn yóò blọ́ọ̀kì àwọn yòókù kí ni mo gbà lérò èèyàn bímọ obìnrin sìn ọmọbìnrin yẹn ó wá lọ bímọ ọkùnrin ṣẹ́rí ọmọ ọkùnrin yẹn nítorí pé ọmọ obìnrin ló wá láti ìpìlẹ̀ yẹn tó lọ bí yẹn ó ti ń blọ́ọ̀kì ọmọ ọkùnrin yẹn dànù nìyẹn ṣùgbọ́n èèyàn bímọ ọkùnrin ọmọ ọkùnrin yẹn lọ bímọ obìnrin ọmọ obìnrin tó bí òun ní ráìtì torí pé láì tó gbà wá jẹ́ láì ọkùnrin yàrá bí ọkùnrin ni wọ́n bí ń bí torí pé láì tó gbà wá jẹ́ láì obìnrin ìyá ló bí ó blọ́ọ̀kì ẹ̀ ṣùgbọ́n ọmọ ọkùnrin ni wọ́n ọmọ obìnrin ni wọ́n bí lọ́hùn ṣùgbọ́n láì tó wà wá jẹ́ láì ọkùnrin ó mékì ẹ̀ ní ìmọ̀wé agbọ́ kí ni ìyé díẹ̀ irú àǹtí mi tó jókòó yìí nìsín irú Saheed nìsín ẹ̀yìn ti blọ́ọ̀kì ẹ̀ lọ́dọ̀ mi torí gbóbìnrin nìyí ṣùgbọ́n kálọ́kùnrin nìyí ni bí irú sọ̀fíọ̀n báyìí àwọn ọmọ rẹ̀ báyìí mo kò blọ́ọ̀kì wọn torí pé tùrọ̀ ọkùnrin wọn gbà wá àmọ́ tó bá wù mí mo lè kọ nǹkan lẹ̀ pé ẹ bá ń fún Saheed ní nǹkan báyìí ẹ gẹ́tì ẹ báyìí ṣùgbọ́n èyí wà nínú àwọn tèmi direct torí pé bàbá kan ló bí a sísítà lẹ̀ ń jẹ́ sí mi àtúnwájọ ní ráìtì sí ti bàbá òun ṣùgbọ́n ìlọ́po méjì tí wọ́n bá fún yín ni wọ́n fẹ́ mi ìyẹn tí bàbá òun tá a bá sóyè bá ọlọ́run ṣàánú wa sẹ́kìní yìí ò tí mọ̀ lọ́jú pọ̀ tó àwọn májẹ̀mú wo ni ó wàá já jogún a ti sọ ọ̀nà tí yẹn lè gbà jogún àbí mẹ́ta ni tó ẹrú yẹn mo jù ú lẹ̀ kò sí nísìn ẹja ṣe practical true marriage and true kini blood relation aside from that ẹ kú àtọjúbọ ṣàfihàn sọ̀rọ̀ nípa family lẹ́ẹ̀kan pé ẹni tó níbi ten billion kìíní kan tí wọ́n bá fẹ́ pín àwọn kan ó jẹun blood relation ni ó lè jẹ́ distant but wọ́n á fún wọn àwọn ènìyàn pè ní dawule arham àwọn distant relations they have right tí wọ́n bá ti pín méjọ ẹ wo làhọkùbàrò tí bá lọ sọ́nà òkè àgbè mo wà àwọn ilé epo kan tó parẹ́ ńbẹ̀ yẹn àwọn ilé tí kìíní kọ́ síbẹ̀ ṣé ẹ mọ̀ pé ká ní wọ́n ti fún àwọn èèyàn rẹ̀ distant relations yẹ lókè àgbè ni tí wọ́n ti fún wọn bẹ̀yẹn máa thrive àwọn yẹn náà tún fi méèkì ẹ̀ pọ̀tún ò ní fún wọn akànwá kú síbẹ̀ ẹ wà àwọn ilẹ̀ oríṣiríṣi táwọn èèyàn fẹ́ǹsì táwọn tó fẹ́ǹsì wọn ti kú bíi thirty years ago àwọn ọmọ wọn ò wálé ó ti yẹ kán fún àwọn ẹbí wọn tó wà ń bí nígbà tí wọ́n pínkún yẹn ni wọ́n ti fún wọn àwọn ló máa máa lò because àwọn ọmọ yẹn ò ní díẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe ká ẹ̀mí wà tó ti páàkì sílé ká yẹn wà bàjẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹlòmíín lọ okó ń bí kásítà tẹ́lómìn ra ó bàjẹ́ sí ohun tí wọ́n ti ẹ̀ kán fún un fámìlì ẹ̀ kó mọ́ fi kásítà yẹn kẹ́rù lóko tàbí kó mọ́ fi jẹun wọn ò ní fún un àwọn ọmọ sì ní nílò èbó wọn kí wọ́n fẹ́ wá fi kásítà ṣe ń bí. so irú ẹ̀ pọ̀ gidi sáà ń jìyà káàkiri ẹwà àwọn ẹlẹ́mìí yóò tún mọ́ bàjẹ́ yóò máa ké very mighty houses because the children are not interested in that house tí wọ́n bá dé wọn á ní kí ni dáadé àwọn kọ́ bí jàǹkárí wọ̀nyí mo ti rẹ́ nìkan tó sọ fún mi rí bàbá ẹ̀ ti kú ó wà ń lo èbó ó ní wọ̀dà káwọn oníṣẹ́ mọ̀ kò sí táwọn afẹ́ wá ń ṣe ń kà rẹ mọ́ nítorí wò ní pé ló fẹ́ ń ṣe ń bì and kì í ṣe pé ó hẹ́ẹ̀tì bí o ó wò pé òun ti bí sì kọjá ibi ẹlẹ́ẹ̀kejì ta ló ń fẹ́ bá ń bí ta ló ń mojú ẹ̀ kírú property bàbá ẹni wá wà ń bì kò ní kà sí àwọn fámìlì bàbá rẹ̀ yẹn ló yẹ kí wọ́n fún ọlọ́run ṣàánú wa àsìkò májẹ̀mú téèyàn fi lè jogún alákọ̀ọ́kọ́ wọn tó lè jogún èèyàn ẹni tí wọ́n fẹ́ jogún ẹ̀ a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ kó ti kú. mo rò pé ti yé tàbí ilẹ̀ ha kùhù bìlẹ̀ àmúwàt tàbí kádájọ́ pé ó ti kú ìyàtọ̀ mẹ́nu méjèèjì o ó kú lóòótọ́ tàbí adá alẹ́jọ́ pé ó ti kú ẹni tó kú la rí báyìí ṣùgbọ́n ẹnìkan tó ti sọnù láti thirty years ago ẹnìyẹn dẹ̀ popular kìí ṣe ẹni tó ṣe pé kò popular gbogbo èèyàn mọ̀ bí wọ́n rí kánò wọn kọlù wọn bí pàwọn ti rí kódà lamẹ́ríkà àwa rí fún bíi thirty years àwọn adájọ́ ní ó ti kú wọn kàn dájọ́ ẹni ẹ lọ pín property ẹ̀ hukuman nìyẹn ìdájọ́ nìyẹn ṣùgbọ́n a lè sọ ó wà lè tún dé o tó láwọn yẹn tó bá dé àwọn àbá àtúnṣọ̀dájọ́ ẹ̀ o ló parí ọdẹ ẹkú lé o àjálẹ̀ ló ń wà látijọ́ ìfàt ọlọ́run ló yọ òun òun yan náfìlà títí tí ẹ̀rí abá gbogbo àtàrí ẹ̀ lóòótọ́ ó ti dúdú pé kò sí tóun ṣe ń bẹ ọlọ́run ló kàn yọ òun wọ́n dé òun másàlẹ̀ ni forty five years ló ń lò lájálẹ̀ àwọn afá tún sọ dájọ́ ẹ̀ èyí tẹ́ bá jẹ kùnú ogún ẹ kò lè lọ èyí tẹ́ bá rí jẹ kùn bẹ́ẹ̀ ẹ kò lè lọ. àbí ò bá kúkú gbà fọlọ kó tiẹ̀ dúpẹ́ kó òun tún ráyè sí ẹsẹ̀ mi òun ó tún ráyè sí bá dà sí ẹni tó kú ní tiẹ̀ tán. ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ jogún a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ kó wà láàyè kéje kó wà láàyè o ẹlòmíín bẹ láàyè tó ti kú sẹ́wọ̀n pé wọ́n gbé ẹni tí wọ́n ò tí ì bolówà yìí ó wà láàyè ní ta fojú rí tàbí adá lẹ́jọ́ pé wà láàyè lọ́nà wo sà oyún inú ṣe ṣú ọ̀bọ̀yá tí wọ́n bá bí yóò yẹ àbí òní yẹ ṣùgbọ́n wọn òun náà ó ti lẹ́tọ̀ọ́ sógún ṣùgbọ́n wọn ò ní pín ogún yẹn ó dijọ́ tí wọ́n bá bímọ òun ká tó lè pín ogún a sì ní sọ pọ́mọ wà láàyè àfi tó bá ké ó ṣe ké ní ò bá ké mọ́ ló bá kú wọn ó fún lógún àkíwá ní ìtumọ̀ yẹn ogún yẹn òwúlò náà ó wúlò ìyá rẹ̀ ó tún jẹ́ torí pọ́ ọmọ ẹ̀ ló kù òun náà lẹ́tọ̀ọ́ sí bàbá rẹ̀ ó tún jẹ́ <laughs> àwọn èèyàn rẹ̀ ó tún jẹ́ ṣùgbọ́n gbà wọ́n bí wọ́n kàn bí ló kù ni kò ní jogún kò wá sáyé láàyè nìyẹn ìyẹn ló fà á wẹ́ pé tí ẹnìkan bá jáde láyé tíyàwó rẹ̀ kan lóyún wọn ó da ogún dúró dìgbà tí wọ́n bá bímọ yẹn táwọn kan bá wá yarí pé ẹ bá pín ogún àwọn nídìí ẹ̀ wọ́n lè pín ó tún ní mẹ́tọ́ọ̀dù tá a fi pín á wà á pín pé ọmọ yẹn ọkùnrin ni á pín bẹ́ẹ̀ á pín pé ọmọ yẹn obìnrin ni á tún wá pín pé ọmọ yẹn jẹ́ hermaphrodite ṣàkọsabo á tún pín bẹ́ẹ̀ á wà á wò pé èwo ni àwọn èèyàn yẹn rí ìpín tó kéré jù nínú mẹ́tẹ̀ẹ̀ta èwo lọmọ yẹn ti rí èyí tó pọ̀ jù ibi tọmọ yẹn ti rí èyí tó pọ̀ jù à nípin lọ́nà yẹn ọ̀nà ibi tó ń tiré tó kéré jù là á pín ọ̀nà ibi tó astafula ọ̀nà ibi tó ń tiré tó pọ̀ jù là máa pín tí wọ́n bá wá bí i ṣe à ń pé àti pín nípìn ọkùnrin wọ́n bá bí i lóbìnrin èyí tó lẹ́nu tiẹ̀ á wà tún rí distribute ẹ̀ fáwọn tọ̀hún ní method tó bá tún jẹ́ bèjì àwọn abá tún ṣàlàyé yìí náà kò sí táwọn abọ́ tún ṣàlàyé o wàláì wọ́n tún ti sọ. So bólẹ̀ pé ní modern times nǹkan wá easy wọ́n á ṣe test bó bá jẹ́ pé wọ́n suspect ẹ̀ náà wọ́n tún pin ṣùgbọ́n èyí tó dáa mo ní ká láwọn èèyàn yarí ni wọ́n pin o ká ní wọ́n yarí wọ́n fi ilẹ̀ tí wọ́n bá bí ìgbà ẹni wọ́n tó pin ogún yẹn. wallahu ta'ala alam ọlọ́run bá nìkan ló ní mọ̀ jùlọ o àwa kan ṣàlàyé díẹ̀díẹ̀ báwọn afáà ṣe fi kọ́ wa ni o. mo rò pé nǹkan méjì yẹn náà ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká nímọ̀ nípa agbọn ìyẹn ni ìhà ibi tẹ́nìyẹn ti fẹ́ jogún ó fẹ́ jogún yẹn bí ìyàwó àbọ̀kọ àbọ̀mọ tá a bá mọ̀ látò mọ tó lè jẹ tá a bá tí ì nímọ̀ ibi tó ti fẹ́ jogún àlè jogún ìdí nìyí tó fi jẹ́ pé tí accident ìjàmbá mọ́tò bá ṣẹlẹ̀ àwọn márùn-ún wá kú mbẹ̀ ó sì yẹ kí wọ́n jogún ara wọn bàbá àtọmọ lásìdẹ̀ntì wọn wá jọ kú á wàá wádìí pé ẹjọ́ lọ́sibítù aago mélòó lẹ́ni kú aago mélòó lẹ́ni kú ẹni tó bá kọ́kọ́ kú nù wọn kálẹ̀ ni ló kú ní eleven oh five a.m. ẹnì kejì kú ní eleven oh six a.m. ẹni tó kú ní eleven oh six yẹn yóò wá jẹ gun ẹni tó kú ní eleven oh five. ká ní bàbá ló kú eleven oh six wọ́n ó pín ogún ọmọ fún bàbá ká lọ́mọ ló kú ní eleven oh five uh, um, level six wọ́n pè gun bàbá fọ́mọ ṣùgbọ́n àwọn dókítà ní àwọn ọmọ ẹni tó kọ́ kó bid ní brought in dead ni gbogbo wọn wọn kàn kó wọn wá lókù ni àwọn tó kó wọn ní àwọn gan ọmọ àwọn sábà gun wọn tó ti kú ẹnìkan kan ò ní jogún ara wọn. ìyẹn ni wọ́n fi sọ pé certainty about ìyẹn ni pé a gbọ́dọ̀ nímọ̀ nípa níbo ni ẹni yìí gbà dìí ẹni tí ó jogún mọ̀ wá ní òlẹ̀ èrìsì kí ni òní já jogún ìtìláfù dín tẹ́sìn bá ti yàtọ̀ àní jogún ara wa láì tẹ́sìn bá ti yàtọ̀ láyàrí sùn lè káfíró lè mùsùlùmá anábìlẹ sọ bẹ́ẹ̀ wàlà lè mùsùlùmù lè káfíró mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí ò lè jogún mùsùlùmí mo sọ níbi kan ẹnìkan ah tí èèyàn bá ní bàbá tó yá mọ́tí mílíọ̀nìà ah! èèyàn dẹ̀ ti gba Islam tó bá kú ńkọ́ òní jogún ẹ̀ náà ni owó tó kó jọ lọ́nà haram tànàbì ti sọ nìyẹn gba tító pẹ̀lú ọlọ́run tọ́lọ́run bá ló ní jù lọ ó kúkú ní tàbí èèyàn ọmọ yẹn lóun ò ṣe ìsìláàmù mọ́ wàláyé wọlé fún un èèyàn kó lọ jogún wọn níbi tó ti lọ àwọn àfáà wa sọ pé Jew àti Christian gan ò lè jogún ara wọn torí ẹ̀sìn wọn ò papọ̀ tíjọba Islam bá fẹ́ bá Christian dá sógun wọn you are a Jew you are a Christian you have different religion the same way Zoroastrian kò lè jogún Buddhist Buddhist ò lè jogún Hindus so ìtìláàfù dín ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn jẹ́ ẹrú ẹrú èjogún wọ́n máa ń jẹ òun ogún tiẹ̀ yìí wàlẹ́kọ́tẹ̀ló mo ti sọ yẹn lẹ́ẹ̀kan àbí ẹni tó pààyàn ẹni tó wá pàun ó lè ó wà nù ẹni tó yẹ kó jogún ẹ̀ wọn ò ní fún un ibi táwọn àbá àtọ́rọ̀ ti wá yàtọ̀ ó ní pé nínú sẹ̀ríà Islam murder is divided into three in common law Nigeria two murder and manslaughter nínú sẹ̀ríà mẹ́ta ni. Ah, mọ̀dà ó máa mọ̀ pa ẹlẹ́ẹ̀kejì ṣíbíùlẹ̀ àmì ó dàbí ẹni kó máa mọ̀ pa ẹlẹ́ẹ̀kẹta ni kọ́tọ̀ by mistake. àwọn àfáà wa ní ẹni tó pààyàn by mistake ò lè jogún Tura àwọn àfáà kan ní whether by mistake or by ṣíbíùlẹ̀ àmì once tó jẹ́ gbòòrùn ló ti bá kò ní jogún ẹnìyẹn láéláé wọ́n ní kí ni reason wọ́n ní o àwa ló àpíà sí as mistake ó lè já gbárí náà ni so ẹ kúkú hàn náà rẹ̀ ẹ má jẹ́ ojogún kankan kẹ́nìkan má lọ dọ́gbọ́n pé ok nítorí òun ṣe ni pé ṣé dáàdi òun máa ń lọ Amẹ́ríkà ok àwọn ó gbẹ́ kànga sí ọ̀nà ibi tó ń gbà bọ̀ kò sí ń lé alẹ́ ló dẹ̀ máa ń dé ó dẹ̀ máa ń kí àwọn fámìlì kiri àwọn ó ti gbẹ́ kànga yẹn àwọn ò ní kọ́va yẹn torí pé nínú sẹ̀ríà téèyàn bá gbẹ́ kànga síbi kan àbí sókàwé bóyá ní sáìtì ibi tó ń kọ́lé sí ẹnìkan wá kó bẹ́ẹ̀ ó kú ìwọ ló pa nù sẹ̀ríà ṣùgbọ́n wọn ló pa by mistake ò mọ̀ mọ̀ pa ṣé ò mọ̀ pé ń bọ̀ ni ṣùgbọ́n ẹ̀rọ tiẹ̀ ni ó yẹ kó kọ́va ẹ̀ díàfọ̀ ó pààyàn náà nìyẹn ìdájọ́ apààyàn ó wà lórí èèyàn ṣùgbọ́n wọn ò ní pààyàn di o so èèyàn wá ti gbẹ́ kànga bàbá wa ń bọ̀ bí bàbá ṣe kónú kànga nu just right dàgbà ninety five years ninety seven ó ṣàfẹ́ one hundred owó dẹ̀ pọ̀ lèèyàn lèèyàn ń jìyà ẹ̀ kí lèèyàn mọ̀ tó ń wò ó lò láyé ẹgbẹ́ kò tó dẹ̀dẹ̀ wọn ni ó lè dọ́gbọ́n ṣé wọn pé by mistake nínú ṣẹ̀rí àwọn òun ló dọ́gbọ́n yẹn àwọn àfa kan fi ní tó bá ti lè jẹ́ true rẹ ni whether by mistake o mọ̀mọ́ o lọ ṣùgbọ́n àwọn afa kan náà afa ni no tó bá jẹ́ pé by mistake ni yóò jogún ṣùgbọ́n láì pé tàbó dàbí ẹni pó mọ̀ọ́mọ̀ irú rẹ̀ lọ́mọ tó ń dráìfù bàbá ẹ̀ lọ airport wọ́n bá lásídẹ́ǹtì bàbá kú ọlọ́run ní kọ́ ọmọ ó sèf àwọn apá ìlú sheikh hussein opinion wọn ni pé ọmọ yẹn máa jogun bàbá yẹn apá kan apá ní irọ́ kò jẹ́ ṣùgbọ́n hussein ṣe ṣàlàyé ṣá lọ́rọ̀ kan ṣùgbọ́n mi ti wà ká mẹ́sàlá kìláfíyà yẹn dáadáa a lè wo bóyá ọ̀rọ̀ hussein ló kọ rẹ tàbí tàwọn apá yẹn torí gbogbo wọn ó sọ̀rọ̀ tó pọ̀ ẹ̀yàn wá jókòó tọ́lìbù lè ilmi nìkan ló lè àtàwọn ìlànà yìí wà at the end of the day kọ́ olùrọ́jì ọ̀rọ̀ tẹnìkan máa tẹ̀ wọ́n wọn kó ṣàánú wa. ẹyin bàbá wa nínú Islam ẹ má bínú sí mi pé àròyé mi pọ̀ o mo rò pé nǹkan tí mo kàn fẹ́ ṣàlàyé díẹ̀díẹ̀ ṣàlàyé náà ni kan wá ń tí wọ́n bá ń sọ̀rọ̀ ogún àwọn èèyàn mo ti ṣe tébù ẹ̀bí tí wọ́n bá ń sọ̀rọ̀ ogún wọ́n ti ní prescribed tá à ń pè ní faru ashabul faraid alimukaddara àti ṣe ṣí àwọn ọkọ tíyàwó rẹ̀ bá kú tíyàwó yẹn ò dé lọ́mọ láyé wọ́n dá dúkìá ìyàwó yẹn sí méjì ọkọ kò lájì àwọn ẹbí ìyàwó yòókù ni ó wàá jẹ ìlàjì yẹn ṣùgbọ́n o tó bá bímọ wọn ó dá dúkìá ìyàwó yẹn sọ́nà mẹ́rin ọkọ ó jẹ làkàn bẹ̀. ìyàwó ó ń bẹ láyé ọkọ ló kú ọkùnrin yẹn ò wá bímọ láyé ìyàwó yẹn wọn ó dá dúkìá ọkọ yẹn sọ́nà mẹ́rin ìyàwó kò láti ìdá kan bẹ̀ wọn ò bá fọ́ ṣùgbọ́n tó bá ti lè lọ́mọ wọn ó dá dúkìá yẹn sọ́nà mẹ́jọ ìyàwó jẹ ìdá kan tó náà gbọ́ ẹ̀yin ìyá wa tẹ́ bímọ fọ́kọ yín tọ́lọ́n bá kádàrá pọ́kọ yín ló ṣáájú yín kí wọ́n tó pín kún fáwọn ọmọ anybody wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ pín because àwọn eléyìí ìwọ̀n èé bá wọn dù àwọn ni wọ́n kọ́ pín kún fún wọ́n á kọ́kọ́ pín dúkìá ọkọ yẹn sọ́nà mẹ́jọ wọ́n á wá fún ìyàwó yẹn ní one over eight ìyókù làwọn ìyókù ó máa dù nígbà tó ti lè bímọ yẹn mo rò pé tíyàwó bá pé méjì ilé ọkọ ńkọ́ àwọn méjèèjì ó jọ pín one over eight wọ́n pé mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó jọ pín one over eight yẹn wọ́n pé mẹ́rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó jọ pín one over eight wọ́n wá pé márùn-ún àwa wò ní àwọn mẹ́rin ìwo ló kọ́kọ́ fẹ́ àwọn nìkan ní òjògùn ẹlẹ́ẹ̀karùn yẹn ò ní jẹ torí pé ẹlẹ́ẹ̀karùn yẹn kí ni pírọ́blẹ̀mù tiẹ̀ igi rẹ̀ ti di ó ti kọjá àlà mùsùlùmí ò lè ní ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà ìyá ọmọ rẹ̀ kú kò wá lọ́mọ láyé ó fi ìyá sáyé wọ́n ó dá dúkìá ọmọ yẹn sọ́nà mẹ́ta wọ́n ó fún ìyá yẹn ní ìdá kan nù one over three ọmọ yẹn kú ó fi thirty million lẹ̀ kò wá bímọ ìyá yẹn máa gba ten million nínú tọmọ yẹn filẹ̀ tí ọmọ yẹn bá bímọ wọ́n á dá thirty million yẹn sọ́nà mẹ́fà thirty divided by six èló five million ni wọ́n fún ìyá yẹn direct twenty five million tó kù làwọn ọmọ ọmọ pín ṣàǹpé nìsín wò tiẹ̀ ní fún ya yẹn anything. tẹ́nìkan bá bímọ ẹnìkan kú kò wá fọmọ lẹ̀ ọmọ ọmọ obìnrin ló kù kí ni mo gbà lérò a kò lọ́mọ ọkùnrin kò lọ́mọ obìnrin láyé ṣùgbọ́n ọmọ rẹ̀ ọkùnrin kan ó ti kú ṣẹlẹ̀ ó wá lọ́mọ obìnrin láyé ọmọ yẹn nìkan ló wá wà ọmọ yẹn kùránì ní áàfù property ni ó gbà wọn là á méjì ni. àyàfi tó bá pa àwọn yòókù wà wọn ó sọ di one over six àwọn tí wọ́n pè ní àwọn tí wọ́n ní full kìíní nìyẹn o irú àǹtí mi báyìí nìsín kálẹ̀ mi kú báyìí ṣáájú ẹ̀ mi wá bímọ kankan property mi báyìí wọ́n ó dá sí méjì ẹ̀yìn ó kó half mo rò pé ìyẹn ni pé kò tún sí ẹlòmíì o kò sáwọn ṣẹ̀rí kò sí Fatima kò sí kankan ẹ̀yin nìsín ẹ kò áàfù mo rò pé ṣùgbọ́n tí n bá láwọn kinní kan àwọn bí wọn wọn ò bá wọn ò fún yín mo rò pé àwọn yẹn ní prescribed shares tí wọ́n ti ṣàlàyé ọlọ́run sànù bàbá wa ń kọ́ bàbá ò ní prescribe ṣíà ju nǹkan tí wọ́n ti sọ pé kí wọ́n fún un náà lọ òun wá lè jẹ àmì astafurla prescribe ṣíà wà fún ó lè jẹ by prescription ó dẹ̀ lè jẹ by tasib kí ni wọ́n pè ní tasib ni pé lẹ́yìn tí wọ́n pín ogún tán fún àwọn tó ní ṣíà àwa wọ́ọ̀kì ẹ lè jẹ one over three eléyìí jẹ́ one over kìíní kan two over four wọ́n á wọ́ọ̀kì ó tún kù tí ó fi pé one torí gbogbo àwọn fraction yẹn á hard ẹ̀ up ó gbọ́dọ̀ make one tí ò bá ti make one àṣe mistake màá wá wò pé àṣe mistake bọ́lọ̀ ń ṣe ní apin lápin àwa ro gbogbo ẹ̀ pọ̀ ó tún kù two ó tún kù four over five ńlẹ̀ bàbá òun ni wọ́n kó four over five yòókù mọ́ pẹ̀lú one over six tiẹ̀ tó ti jẹ. so bí ìyẹn bí ó ṣe rí nìyẹn ọlọ́run bá yóò ṣàánú wa. Um, ní ìbáníkí máa mú àwọn àpẹẹrẹ wá ṣùgbọ́n torí àsìkò mi ní mú kankan wá mi ní sọ jù báwọn náà lọ nípa àwọn nǹkan tí àwọn èèyàn ó jẹ nígbà míì tá a bá wọ́ọ̀kì gbogbo kìnìún náà á rò pọ̀ kò ní í gọ̀ sí one ibi tọrọ ọ̀rọ̀ du àti àólù tó ti wáyé nù. àwọn báàbù kan wà nínú ogún pínpín tó jẹ́ pé wọ́n pè ní báàbù ọmọọ̀rọ̀ yẹ́yìn wà ọmọọ̀rọ̀ yọ téèní ní tó ṣẹlẹ̀ ni pé tóbìnrin kan bá kú ọkọ rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ nìkan ló kù láyé kò bímọ kankan ó fọkọ sílẹ̀ ó fi bàbá sílẹ̀ ó sì fìyà lẹ̀. Si irú èèyàn wọn ó pín dúkìá si sí ọ̀nà mẹ́fà ọkọ rẹ ó jẹ ọ̀nà mẹ́ta ń bẹ̀ ó mélòó ó mẹ́ta mẹ́ta tó kù yẹn wọn ó fún ìyá ní ẹyọ kan ń bẹ̀ wà fún bàbá ní méjì ó sì nídìí Umaru ló observe kínní yẹn gbogbo àwọn àwọn afa sàbẹ yòókù dẹgbà tí wọn bá pín sí mẹ́fà tẹ́lẹ̀ ní sọ ni ọkọ ó jẹ then ìyá máa jẹ one over three kí ni one over three of six two kí ló wá aṣẹ́kù fún bàbá two plus three five ó wá kù one kùránì sì sọ pé ọkùnrin ó jẹ ìlọ́po méjì obìnrin kò wá bọ́ sí umaru wa ní òkè níta ṣe ni pé àkọ́kọ́ yọ tọkọ mẹ́ta tó kù láwa lo òfin yẹn lé lórí ó ní òfin ṣe ni yóò wá jẹ two and one so ọkùnrin ti jẹ lọ́po méjì tóbìnrin ní tí kùránì sọ nìyẹn ọlọ́run ṣàánú wa. bẹ́ẹ̀ náà ni tọkùnrin kan bá kú tó yẹ pé ìyàwó ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nìkan ló fi ilẹ̀ almost the same ni the only thing ni pé ọ̀nà mẹ́rin ni wọ́n pín yẹn sí ìyàwó jẹ ìdá kan nínú mẹ́rin ìyá rẹ̀ wọ́n fún ní ẹyọ kan bàbá wa kó méjì kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ó fi forty million sílẹ̀ ìyàwó rẹ̀ yóò mú one eh, ten million ìyá máa mú ten million bàbá wa mú twenty million. ẹ kí ló wí. <laughs> ǹjẹ́ ẹ̀ mọ̀ dín ọlọ́run sànù wàṣá bí yẹn ṣe rí nìyẹn ìdàlàmìyàkùn má àlèwà rọ̀sátì àhàdùzọ̀jẹ́yìn ó pọ̀ ní tiẹ̀ ayakuna sahibul fardi shakhsan bi mufradihi fayakhudhu limala jami'an fardan wa raddan ẹnìkan kú kò wá sẹ́nìkan kan tí ó jogún ẹ̀ ẹ́ ẹnìkan tó wá kú òní ó jẹ gbogbo ogún yẹn <laughs> ẹ̀pẹ́rẹ́ rẹ̀ jẹ́ mu wá ọkùnrin kan kú ọmọ ọkùnrin ẹyọ kan ṣoṣo ló kù fún un kò ní bàbá kò ní ìyá kò bímọ jẹyọ kan ọkùnrin lọ kò níyàwó gbogbo wọn ti lọ ọmọ yẹn ó kàn jogún yẹn by prescription and by what by rod and returning ó dá padà fún. nígbà míì àwọn tó fẹ́ jogún lè ju ẹyọ kan lọ ṣùgbọ́n nǹkan kan náà ni wọ́n bí ẹnìkan kú kò níyàwó mo rò pé kò ní bàbá kò ní ìyá ṣùgbọ́n ó fi ọmọ obìnrin mẹ́ta sáyé ó kàn pín dúkìá sọ́nà mẹ́ta ni àwọn ọmọ obìnrin mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe kíni wọ́n kàn múlẹ̀ ká ní thirty million ni wọ́n kàn mú ten ten million ni ó parí. ẹ jẹ́ kí n mẹ́sàn-án bù kan wá ọkùnrin kan kú ìyá bàbá rẹ̀ ń bẹ láyé àǹtí ìyá rẹ̀ ń bẹ láyé ìyá tiẹ̀ ò sí láyé ṣùgbọ́n àbúrò tàbẹ́gbọ́n ìyá rẹ̀ tó jóbìnrin ó wà láyé bàbá rẹ̀ náà ò sí láyé ṣùgbọ́n ẹ̀gbọ́n tàbábúrò bàbá ń bẹ láyé àwọn àfáà ni wọ́n pè sí mẹ́ta wọ́n wàá mú lẹ́yọ kọ̀ọ̀kan ká ní thirty million ló filẹ̀ bàbá bàbá ń ten million àǹtí ìyá rẹ̀ ń ten million ẹ̀gbọ́n tàbábúrò bàbá rẹ̀ ń brọ́dà bàbá rẹ̀ yẹn ten million ṣùgbọ́n ní ìsinsìnyí pé wọ́n gbà wọn dànù ni wọ́n ní wọ́n lọ ràn jù wá àwọn tí ò wá jẹ́ sógò ni wọ́n lọ máa fún àwọn ẹ̀sáàpù bá ń sápọ̀ tí irú ẹnìkan tó kú ní ìsìn ó fi ìyàwó kan lẹ̀ ó fi ìyá lẹ̀ ó sì fọmọ obìnrin méjì lẹ̀ nígbà tá a wọ́ọ̀kì ọ̀nà fọ́ọ̀tì ni wọ́n pín ogún sí ìyàwó yóò mú dá márùn-ún nú ẹ̀ ká ló fi forty million lẹ̀ ṣá ìyàwó máa gba five million ń bẹ̀ ìyá rẹ̀ yóò gba seven million ọmọ obìnrin yóò gba fourteen million ọmọ obìnrin kejì náà gba fourteen million gbogbo yóò máa jẹ́ forty million àwọ̀kì ẹ̀ ni o tó bá jẹ́ eighty million ó fi hàn pé ìyàwó gba ten million ọmọ ìyá tó bí yóò gba fourteen million àwọn ọmọbìnrin méjèèjì ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n gba twenty eight twenty eight million we can convert this one to percentage so bí ọ̀rọ̀ ogun ṣeré àti rí díẹ̀ nìyẹn ní ṣókí ní àkótán ẹ̀yin ọmọ ìyá mi nù islam ẹ̀yin bàbá wa ẹ wò pé kíní tí mò ń sọ yìí ẹ rí i pé kò jò lẹ́nu mi dáadáa kí ló fà á tí ò fi jò òun náà ní pé ìmọ̀ yẹn téèyàn ò bá jìn dónú èèyàn dá sí i wọ́n á gba ara mi níyànjú àti gbogbo wa náà tá a lọ lè kí ó níyànjú ẹ jẹ́ ká lọ fún kọ́ọ̀sì ogún pínpín sincerely a lè lọ one month kákan jókòó ká lọ kọ́ọ̀sì ẹ̀ ṣe hàn pé ẹ máa wo ẹ̀yin sọ̀fíọ̀ ẹ̀ ń lọ fún photogrammetry lọ́tọ̀ ẹ̀ sì ní bínú pé I went for photogrammetry I have a certificate on photogrammetry ẹ̀yin tíṣà ẹ máa ń lọ fún child education lọ́tọ̀ gbogbo yín lọ jẹ́ education mo i'm a specialist in child education àwọn kan ní okay you are child education okay i'm a specialist in pre preschool pre-primary education child là méjèèjì o pre-primary education yóò tún lọ fún course yìí ní yunifásitì Usman Danfodiyo Òṣòkòtò wọ́n ní postgraduate diploma in education wọ́n tún ní professional diploma in education lọ́tọ̀ọ̀tọ̀ ń sìn irú àwọn tó ṣe law yẹn sìn PDE ni wọ́n ṣe professional diploma in education kí ló dé ṣé àrò pé ò sínú kéwù ni ó wà nù kéwù ẹ jẹ́ ká lọ fún course on what inheritance on ogún pínpín kò nira ti mọ kéwù kákan jókòó ni ká lọ sọ́dọ̀ àwọn tó mọ̀ one month wọ́n á dẹ̀ fún wa ní test wọ́n á ṣe exam fún wa tá a bá ti pass wọ́n á fún wa ní ìjáza certificate báwa náà lè pé ogún kò sí ní tá a mọ̀ ṣe fún gbogbo one month yẹn jogún ní tí wọ́n sì kọ́kọ́ sọ ni èèyàn lè lò ju one month lọ jẹ́ kí n sin ọ́n ìgbà kan tó bá fẹ́ lọ ṣe kọ́kọ́ lọ ha àyà sórọ́ tù nìsa kéṣe àyà bíi tó gún wà ó ha sórí torí tó bá kọ́ débẹ̀ àyà yẹn ni ó lè kó ha sórí téèyàn bá ti ha tán kó lọ sí téèyàn ó ṣe jù yẹn lọ orin kan ni wọ́n kọ́kọ́ fún yàn téèyàn ó ha orin sórí dẹ̀ àmọ́ ṣe practical wọ́n wà fún wa ní ìjáàzà certificate pa lè pin tá bá níbi mẹ́wàá ní kàrẹ́ yìí ó tó àwọn èèyàn wà máa tírẹ́ẹ̀nì àwọn wo àwọn yòókù so kò ní sí pé ogún wọ́n kàn pé wọ́n ni tá bá sì ti débẹ̀ ta rí pé ogún yìí pọ̀ èrò pọ̀ ẹ fún wa ní five million owó iṣẹ́ torí pé èèyàn ní lọ́ọ̀bì kankan téèyàn ó fi máa ṣe gbogbo wàhálà wọn ẹ̀yin kò sí tó kàn yín nípa pé kẹ́ ẹ lọ mọ́ torí ilé tí wọ́n fi lẹ̀ sometimes à ní pínlẹ̀ yẹn á lọ value ilé yẹn ni torí pàrọ̀ tó fẹ́ jogún o yóò ṣáà mọ̀ gé ni á kàn value ẹ̀ á dẹ̀ gbé fáwọn property wọn á sẹ́ẹ̀lì ẹ̀ àwọn tó ń kíní owó yẹn á mú wá kò sí tó kàn yín àwa la máa lọ ṣe gbogbo wàhálà kiri gbogbo àkáǹtì àwa la lè kó lọ gbogbo ẹ̀ tá lọ verify gbogbo orúkọ yẹn àwa la ṣe tábà ṣe tán àgbé fọ́múlà jáde àwà ní eléyìí ti ẹni ti ẹni ti ẹni ṣe rí pé ṣẹ́yìn ò kéré àdẹ̀wò property ẹni owó ti bí ten billion ẹ fún one fifty million ọ̀nà ẹ̀ owó iṣẹ́ wa torí pé táìmù là á lò torí ẹ̀yìn èèyàn ní ìsìn tí n bá fi yan okun owó níṣẹ́ ọlọ́run ni tó dàbí ọ̀rọ̀ tí sì fi mọ mọ kàrẹ́ sọ níbi ọdún mẹ́ta sẹ́yìn ní utuba nígbà táwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ó nísìnyí lẹ́wàá mọ ìmáàmù tó yẹ kí wọ́n lọ fún ní nǹkan àwẹ̀ wọ́n tún lọ ń bí pé kí láàfi gbà àwẹ̀ yìí so kò yé sí ọ̀fẹ́ o dóò lẹ́sẹ̀ kùkú báyìí a máa ń ṣe irú àwọn ìta ṣe ẹnìkan wá bá mi wọ́n ní kíní kan mo kà sáré fún ó rò pé ó easy bá àwọn kan lọ kò mọ táìmù tí mo lò lórí ẹ̀ so what i'm saying tí mò ń sọ ni pé kíní òun gan tó ń jẹ fàáfàá tó bá ti mọ̀ nígbà tó bá gba fifty million lónìí àbá lórí iṣẹ́ ìmárùn-ún lẹ́dẹ̀ ṣe ten ten million ten million náà ń gbà táwa fọṣọ pàwọ́ àfa yìí ṣe haranharan inú ten million yóò ra ká one million bí àbí one point two tí wọ́n bá rí Camry kan tó dáa tó nà dáadáa tí wọ́n bá dẹ̀ lé olóòníṣà kí wọ́n bá yàn ṣe èyí ò rí bí olé eight hundred thousand kó nà ilé two bedroom flat tí ó ju kíní lọ yóò ra kọ̀ọ̀kan bẹ̀ one million eight seven million ó ṣẹ́kù èyí ó dẹ̀ lọ ra oko ilẹ̀ oko èyí ó dáko wàá gbàyàn sí wàá mọ supervise wọ́n tún wá pé ọjọ́ mi èèyàn ń sáyé lọ nìyẹn èèyàn níṣẹ́ nìyẹn irú dókítà yìí nìyẹn gbóò ní hospital yín bẹ́ẹ̀ ní the equipment ni ẹni àwọn ní di scanner ẹ̀ ra ra scanner èló ni wọ́n ní three million ó ní ẹgbà but five percent ní lórí gbogbo scanning tẹ́ bá ti ṣe ni ó máa jẹ́ tèmi mo mékè owó àbí mi mékè owó eh, àbá ọmọ jáde ẹ kàn rí pé ń bi ìkómọ orúkọ <laughs> kò ní like that so kọ́lọ́hún ṣàánú wa kí ni mo fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ náà ni pé tá bá mọ̀ náà is a source of income sincerely is a source of income people will even give us wọ́n á fún wa on their own torí wọ́n á rí i pé wàhálà yẹn òun ṣe kékeré so ọlọ́hún ṣàánú wa o ọlọ́hún kó gbà fún wa akúlù kọ́ọ̀lì àdá wàstáfùlà wàlákùn wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatu. wàhálà ẹ̀ṣọ́ sọ̀rọ̀ wípé. Eh, kèfèrí ò lè jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí ò lè jogún kèfèrí ó ní mo sọ pé nínú mọ̀wá ní ilẹ̀ earth àwọn tí ń kọ dí téèyàn fi lè jogún ara wọn ìtìláàfù dín tẹ́sìn bá ti yàtọ̀ muslim ò lè jogún christian christian náà ò lè jogún muslim bẹ́ẹ̀ náà lẹ̀sìn kódà jew kò lè jogún christian christian ò lè jogún jew nínú sẹ̀rí àti islam wallahu a'lam torí píríncípù tá a fi ń jọ ń jogún ọ̀tọ̀ọ̀tọ̀ wallahu a'lam. ẹ jọ sáà mùsùlùmí ni wọn kì í kírun àwọn ọmọ ń kírun òun wá kú ìyá àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ láàrin ọdún ẹ̀. ẹ pé iná tárìkà sọdá ti káfíìn kufrun haqiqiyyun aw majaziyun hadhihi al-mushkila àwọn kan sọ àtẹ́bì ní dájúdájú olùgbérun jù sílẹ̀ kèfèrí ni so àwọn tàfà tó sọ pé kèfèrí yẹn náà ni pé kèfèrí pọ́nbélé a ní kírun sí la a sì ní sin síbi tí wọ́n sin mùsùlùmí sí tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé wọn ò lè jogún ẹ̀ ṣùgbọ́n apá kan náà jù àtẹni tó gbèrò jù sílẹ̀ jáde alàmì ní àtakò ẹni yẹn ẹ bá ní wá kírun yóò kírun jọ ẹ sáà máa bá wa bẹ lọ́hùn wọ́n lè máa pèrún kó máa tayò ń bẹ̀ wọ́n ìgbà tó bá tẹ bá lọ fà á yóò tẹ̀lé yín ojú ló ń ro wọ́n ní irú ìyẹn apá kan náà àfa sọ pé mùsùlùmí ni ṣùgbọ́n àwọn èèyàn gidi ò ní kírun sí la bí irú ìmáàmù ò ní wá kírun sí la láti kọ́ àwọn yòókù lọ́gbọ́n ẹnìkan mùsùlùmù kan brọ́dà kan sá kírun sí la òtítù irú ẹni yẹn wọ́n á lè jogún ẹ̀ wallahu alam. ìbéèrè ká kó àwọn aláàjì wa lọ́wọ́ ibi tí mo fẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti lọ ẹni pé ló fún wa ní náà ni pé ẹni pé ẹ ti parí ẹ̀sìn ní ṣégeṣège ló máa kí òun kó kásùbà lé ní ọjọ́ mẹ́rin kó tún máa kí wá fún wa ní dandan ni kọ́ wa kí òun sí òun ni abadu ṣàlàyé fún wa yẹn ẹlẹ́gẹ̀ ẹlẹ́gẹ̀ jù náà ni pé nígbà àwùjọ tá a wà yìí àwùjọ ìbéèrè ni tí ẹ̀ bá kúrò ní sí àfà wọn fi gbọ́ pé wọ́n ní ẹni tí ò kírun ló jẹ́ lẹ́sìn yìí tó bá kú àgbọ̀dọ̀ jẹ́ ogún rẹ̀ òkè àbáyọ ọ̀hún ẹ̀hẹ̀ mẹ́fí àbáyọ níjọ́ bẹ̀ pé ìgbà tó wà láyé bẹ́ẹ̀ ọlọ́mọdé àbí sáré kò kírun ó sì ó sì bí ẹni ìsàbí ojú ìsàbí ìyẹn kírun lójú ayé wọn lójú ẹ̀mí fúnkẹ́ lóbi lè sọ lẹ́ amọ̀ fúnkẹ́ kálí wọ́n ti sọ pé ìlú ìbò gbogbo ẹ̀ bàjẹ́ ó dùn ní ìlú fún ẹni tí bá fi kú ẹjọ́ ìlànà ìbò pé àwọn kan wà bẹ́ẹ̀ gbóró máa bèrè bẹ́ẹ̀. ìbéèrè yín yẹn gan-an yé mi bá rẹ̀ ń tó yé. ìtumọ̀ ni pé bẹ́ẹ̀ bàbá bàbá yẹn ẹlẹ́sìn ní ìlú tó yàtọ̀ sí Islam ṣùgbọ́n ọmọ rẹ̀ ọmọ wa ń ṣe ẹ̀sìn Islam ó dẹ̀ fi bàbá yẹn afi ó ń bẹ́ àtúbọ̀ wá wọlé àdàdà pé ó tó bá kú o ọmọ yóò lè jẹ ogún ó lè wàá fọdún òun lọ́wọ́ alóòótọ́ ìgbé fọmọ yẹn ní bàbá lójú ẹ̀ gẹ́gẹ́ lójú ayé. lójú ayé ẹgbọ́ ọ̀rọ̀ ogún jíjẹ yàtọ̀ sí ọ̀rọ̀ ìnáwó àti ìgbọ́ tí bàbá kan bá lóun ò gbọ́ bùkátà lórí ọmọ ẹ̀ ojúṣe ìjọba ni láti jẹ́ nípa kó ṣe ṣùgbọ́n tó bá lóun ò ṣe ọmọ náà kó bẹ lọ́hùn bí wọ́n ládàra kó jẹ́ mùsùlùmí kó bẹ lọ́hùn kọ́ lọ́hùn ó kùn lọ́wọ́ kó sì ràn lọ́wọ́ dẹ ojúṣe àwa mùsùlùmí ibẹ̀ ni láti kún ọmọ yẹn lọ́wọ́ mo rò pé ti yé ara aṣẹ́ tẹ̀sìn gbélé wa lọ́wọ́ ó ṣẹlẹ̀ náà nígboro Madina àti nígboro Maka. àwọn èèyàn gba islam irú musaabu gbóná fòmẹ́rì ṣèbí ìyá rẹ̀ ẹlẹ́bọ ìgbà tó gba islam ìyá rẹ̀ ó tẹ́yẹ sí pàtì àwọn mùsùlùmí sì tẹ́wọ́ gbà sometimes gan ò ní lè pín nǹkan wọn á value ẹ̀. sometimes nígbà míì gan o lè mọ́ ṣe ìpín tó yẹ pé a value ẹ̀ ni a wà lọ wo proper mo ṣàlàyé ẹ̀ lẹ́ẹ̀kan dáadáa so ara iṣẹ́ yẹn ni mo fi sọ pé iṣẹ́ yẹn ń ṣiṣẹ́ kékeré sometimes that's why i need long cut ẹ rí i pé sometimes ó máa ń pẹ́ ogun mo kà á nígbà tí ojúkú kú wọ́n ní ogun bàbá ojúkú kan wọn ò tí ì pin i read it in a paper when ojúkú himself died he has the property of you know his father was a millionaire but ó base Lagos even gan mo ti kà ná àwọn uh, write up kan pé one of those things to prompt Ojukwu láti sọ pé òun á jà Biafra war ni wealth bàbá ẹ̀yìn pé òun á fi ra òun á fi procure arms and uh, ammunitions I read it some of uh, the things but mo wá kà ń gbà tó kú ó yà mí lẹ́nu òun pépà mo ti kà ó lómi ṣé pépà yẹn ó dẹ̀ dùn mí even the property of his father wọn ò tí ì pinna nítorí ẹ̀ máa ń cause any issue court àti gbogbo àwọn àwọn tí wọ́n fi sí díẹ̀ bíi ṣé legator ni wọ́n máa ń pè wọ́n àti testator yẹn tó yẹ ẹ pé wọ́n lè sọ pé he died intestate ó kú láì kọ̀wé àwọn lọ́ọ̀yà tí wọ́n á fi sí díẹ̀ àwọn ò ní fẹ́ kí wọ́n pé kàn torí pé wọ́n á ṣàmà gba owó iṣẹ́ tí wọ́n ṣáá dè continue ibi táwọn àfáà ti yàtọ̀ nìyẹn wallahu alam good níta mò ń ṣe musa ń bọ̀ tàkọ́kọ́ ń so kọ́ so ti kọ́ lẹ̀ kò kọ́ good níta ń sọ ni pé a wà bẹ̀rẹ̀ lórí tàkọ́kọ́ tí ò bímọ one ẹlẹ́ẹ̀kejì sóṣe igi fún yes two ẹlẹ́ẹ̀kẹta sóṣe igi fún yes three ẹlẹ́ẹ̀kẹrin sóṣe igi fún yes four àwa ní ka five mọ́ torí pé a ti sọ pé nínú tí máa ń jẹ́ kéèyàn jẹ ogún anika kí ni nika akdu sahih legal marriage nínú sharia sì lẹ́yìn the fourth marriage the fifth one is no more legal àyàfi nam wọ́n gbà fún kò ní gbà wípé òun ò ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ pé obìnrin àkọ́kọ́ yẹn ti kú tàbó kọ́ọ́lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn wá jogún tàbí ẹlẹ́ẹ̀kẹta yẹn kò so yìí díẹ̀ wọn ò ní kà yẹn mọ́ ti kẹrin karùn tó so igi yẹn ni wọ́n á lọ kà ẹ mo rò pé kíní yẹn ò dojú rú wallahu alam. ọ sars adákan bẹ́ẹ̀ tèmi wọn náà wípé torí àsìkò kíní ẹ̀ ti fàfà mọ́ṣíkìlà ní ọ̀dọ̀ wa ní àárín wọn náà ní wípé nípa ká ìmọ̀ yálà ti yẹ̀pẹ̀ ni àbí ti tẹ̀síwá àti tíra lọ́wọ́ bí ti yẹ̀pẹ̀ tó bó wa ni kó máa bóò ni irun ti rí àti àwọn tí a wà lẹ́yìn rẹ̀ àtọ́n tí ń kírun fún wa tó bá tó wá rí bẹ́ẹ̀ kí ni ìgbésẹ̀ ta lè gbé rẹ̀. kọ́lọ̀n ṣàánú wa àkọ́kọ́ ìmọ̀ ẹ̀sìn ṣe pàtàkì gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ogún pínpín lẹ́ẹ̀kan pé mímọ̀ ń po ogún ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò solve àwọn pírọ́blẹ́mù kan naturally irú ẹ̀ náà ni màá kí dá tá a bá nímọ̀ nípa ìgbàgbọ́ Islam tó lálàáfíà á yọjú àwọn pírọ́blẹ́mù kan àkọ́kọ́ ni pé nínú sẹ̀ríà Islam èèyàn ò lè yẹ nǹkan wò pé kí ni ó ṣẹlẹ̀ lọ́la sura thirty one sọ́lọ́tù Luqman ló sọ last verse inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksibu gadan ọlọ́run yìí sì gbúrọ̀ ọlọ́run ní kò sẹ́ni tó mọ̀ọ́lá ẹnu kankan máa fún un ẹlẹ́ẹ̀kejì ànábì ayé àtúnpọ̀ ọ̀nù kùránù tọ́lọ̀ ní kánábì sọ pé òun gan ọmọlá ẹlẹ́ẹ̀kejì ànábì ní man ata arọ́fan àwùkà iná wà sọ́dà kọ̀bìmà kọ́lù kọ̀dì kàdàbà bìmà unzila ala muhammadin ẹni tó bá lọ bá ẹni tó ń yẹ nǹkan wò tó sì gbà ń tó gbọ́ tó gbà ń tó wí gbọ́ ó ń tọ̀hún ti ṣe kẹfìrí sí tọ́lọ́sọ̀ kalẹ̀ fánàbí ẹni tí wọ́n yẹ̀wò kọ́ńtà inú ẹgbàá wa mi ànábì ní ogójì ọjọ́ ọlọ́run ò ní gbà àrùn ẹ̀ màám àwọn àfáwọn ṣe rí àní gbogbo ọ̀nà tí yẹn lè máa gbà yẹ nǹkan wò ẹni tó ń yẹ nǹkan wò yìí ṣe mùsùlùmí wà ìsọ̀là wà sọ̀mà kódà kó máa kírun kó máa gbà wọ̀ ṣùgbọ́n wọ́n lẹ́nu wa ò gbà láti pè ní kékeré àyàfi pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé ó dá wa lójú pé ó ń ṣe kí ni ó ń ṣe májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni ìkọ́mọtòlẹ̀ ọjà á lọ bá a wá ṣàlàyé fún àjọ jókòó múná kọṣà ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ mi sọ pé á lọ bá àṣàríyànjiyàn o kí ni mo pé ìfọ̀rọ̀jomi tó ìyàtọ̀ wà náà àríyànjiyàn àríyànjiyàn ò ní bí good result ọ̀tá kan fẹ́ fomi joro omi tó ọ̀rọ̀ jomi tó rọrọ̀ àwàjọ máa ń sọ àjọ máa ṣàlàyé torí àwọn àfáànlẹ̀ yorùbá àwọn míì gbà wípé ká tẹyẹrin yẹn gangan à ń fi ń ṣàánú àwọn mùsùlùmí ni tí wọ́n sì gbà páwọn ó tiẹ̀ gba aládàá lọ́dọ̀ ọlọ́run tó ráwọn ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ wọ́n lẹ́yìn tó ti wá yé tàbá yìí ànàlà òlèwìdà ọ̀rọ̀ ti yé ó ti gbà pé bó ṣe rí ìrìnnú ní ẹjọ́ àfà nítorí ó máa ṣe ń tòun nìyẹn sọ̀rọ̀ kàfíràn kò wá ní jẹ́ mùsùlùmí mọ́ báwọn la nusalli wara'ahu wa la yakunu imamana abadan a ní kírun lẹ́yìn kò sí jẹ́ màmú wa lakin unzur ila hadaini shartain májẹ̀mú méjì yẹn ṣe pàtàkì kí ewé kí n kàn gbọ́ pé àfa yìí ń tẹ́lẹ̀ ní kírun lẹ́yìn máa kírun lẹ́yìn dáadáa mo kàn gbọ́ ni sódà mi lójú nípa àwọn èèyàn máa ń kúrọ̀ bóyá òun fi tẹ̀sùbá òun kàn yàrá ẹ̀ wọ́n àwọn rí tẹ̀sùbá lọ́wọ́ ẹnu yàrá báyìí àlejò kan wà lọ́dọ̀ ẹ̀ tó ń tẹ̀lé ní àṣù ọ̀hún àìgbé ìdájọ́ ẹ̀sìn lórí ìrújú tẹ́lẹ̀yìn náà mo wá aṣọ ọ̀kan báyìí ní ní pèkébèrè màá ṣàlàyé fún náà torí kò yé kò yé ó dàbí ẹni tí ń mu sìgá tí ó mọ̀ pé àràmù ni tẹ́lá bèrè láwọn bàbá tí ń mu sìgá wọn ni kò ní ládàá kò lẹ́ṣẹ̀ ìgbà tí wọn ò ní mọ̀ ń ẹ̀ ó sì lẹ́ṣẹ̀ èèwọ̀ ni sìgá mímu nu ṣẹ̀ríà ṣùgbọ́n táwọn ti gbọ́ nìyẹn so irú bàbá yẹn ní ìsìn káwá sọ pé ó ṣe lọ́hùn torí pé ìdájọ́ tó mú wa takò tọ́lọ́hùn kò yé a ṣàlàyé fún un ní tùbí nùbí láàárọ̀ la máa ṣàlàyé fún wẹ́rẹ́ wẹ́rẹ́ kọ́lọ̀ kó sànù wa ó dàbí eh, ó pọ̀ sí àwọn ọ̀rọ̀pọ̀ torí àsìkò náà. last question sars ọkọ àtìyàwó tí wọ́n jọ rìn tì ọlọ́run wa ní ká mú ìpadà gbogbo wọn wò ní àtìyí. mo ṣàlàyé o ta ló kọ́kú ẹni tó bá kọ́kú yẹn ẹni tó kú kẹ́yìn ní ó jogún ẹ̀ àwa mẹni tó kọ́kọ́ kú awádìíwádìí wọn ò ní jogún ara wọn àwọn ẹbí àwọn ọmọ ní ó jogún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ wallahu a'lam. ẹ̀ẹ́ mo ṣàkíyèsí pé irú ìlú mo fẹ́ fi làmì ṣe ẹ̀fẹ́ asamikumoti ọ̀dọ̀ àfọ̀àkànló ó fi asámù yàn fún wa ṣùgbọ́n fi yé wa wípé tá fẹ́ yan ṣé ni wọ́n pè ní wọ́n ní ìmáàmù gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó wà ládùúgbò yìí nǹkan yan jágà fún bẹ́ẹ̀ gbogbo èrò tí mo kì kò sí màmá tí mo pílẹ̀ ní ìmáàmù ta ni jágà yẹn wá tọ́ sí mo ní kí n bẹ̀rẹ̀ yẹn kọ́sà ó wá ń pín sí méjì kéjì ni wípé ọlọ́kan dandan kéèyàn yan lẹ́gà kó tó lọ sí jì tí àlórí bá wá kọlù yàn lójijì tó jẹ́ pé owó tó ti fi sáàpò kó wọn fẹ́ lọ fi yan lẹ́gà lẹ́gà àlórí yàn wá kọlù owó náà ọ̀nà wo la máa gbà san lẹ́gà yẹn. ẹ ṣe èyí tẹ́ ẹ sọ kàn yẹn ìtakùn lọ àmọ́ sítátà àtún ayé àkùrá náà bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ lẹ́sì sìn lẹ́sì bẹ̀rù ọlọ́run mọ́ nígbà tẹ́ ẹ̀ ti rówó yọ̀hún èyí náà wà náà tí wọ́n yọ fún un tẹ́ ẹ̀ bá lóúnjẹ ńlẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ń tẹ́ ẹ̀jù ti mọ̀túmọ̀tù bíríǹkì ń tiyan o ti gba oríṣiríṣi nǹkan ní kọ̀nsúmà owó oṣù gan tó bá fún wọn wọ́n ní ó tó fọwọ́ fún àwọn lówó sí ibi irú ẹni yẹn kò ní ìwúlẹ̀ dára ẹ̀ láàmú náà ta la máa yọ fún ẹnìkan péré láàfún ta ló ń tọ̀hún mùsùlùmí tí ò ní tí màmú bá wá qualify fún á fún tí ò bá qualify fún á ní fún mo rò pé mo ń gun ká ò sọ pé èèyàn ò ní o ẹgbẹ́ gáàmù gùn wá bí ń sìn ó lè jẹ́ pé epo tí mo ti rà sí láti last week nígbà tó wó wà lọ́ọ̀ mi ni okun ni mo fi ń rí gùn káàkiri bóyá kò sí kọ́bọ̀ oúnjẹ nù lé mi so ní wọ́n fi ní ká mọ kírun jàmọ́ èyí ó ti mọ̀ pé ìmáàmù kò yọ mo lọ fún un torí ẹlòmíì ṣe mistake pé èèyàn ń gun ká èèyàn wọ agbádá ńlá ó lè jẹ́ agbádá ọdún keje tí sí ń lò ní tó ń maintain yẹn ẹ̀pẹ́ ẹ̀kan lèèyàn máa ń lo agbádá lóde mo kàn ń mu wá àṣẹ sample ni so kò túmọ̀ sí fáà fún un yàrá ìsẹ́nìkan tó wà ládùúgbò yín táṣọ rẹ̀ ya tó ṣe kíní àgbẹ̀ ni mẹkáníìkì ni ó ní aṣọ ọṣẹ́ ní wọ̀ ló fi yá ìyẹn ò ní kọ́ka fún un so a gbọ́dọ̀ súnmọ́ àwọn èèyàn láti mọ̀ ìdí táwọn ìmáàmù ní ká fáwọn àyà kan nù kúránì wọn tú Surah 9 àyà 60 wàlẹ̀ àmìlínà àlẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ zakale yun wọ́n làwọn làwọn ṣiṣẹ́ àwọn làwọn yan rárá àwọn tíjọba Islam tí wọ́n yan as saka collector gẹ́gẹ́ bí ìjọba náà ṣe ní tax collector ń gbòòrò ìjọba ṣẹ̀ríà gbọ́dọ̀ yan àwọn tí ó máa lọ gba saka kiri nínú zaka tí wọ́n bá wá gbà ṣẹ̀ríà ní ń bẹ̀ náà láti máa sanwó iṣẹ́ wọn fún wọn. ṣùgbọ́n ti zakatul fitri àwọn aláìní inú mùsùlùmí kan láàfún kódà tá a bá rí wọn àkójọ ẹni tó bá nídìí ó tiẹ̀ wá máa béèrè ní Madina anábì èmi wà yẹn fún mi wọ́n fún ọ kò sí tó burú kéèyàn lọ béèrè o so wọ́n dẹ̀ lè kójọ so tá a bá wò pa wa ò mọ ìmámù ló súnmọ́ àwọn èèyàn ló mọ alẹ́ lọ́mọ dá sọ́dọ̀ ẹ̀ òun ti mọ àwọn tóun máa ṣe kíni tóun máa fún òun náà sì mọ̀ bóyá òun náà wà ní àwọn tó ní ìdí torí bẹ́ẹ̀ lómi ṣe wà ní ìsìn kò tí ì mọ tí ó jẹ́ lọ́la wọ́n dẹ̀ gbé jákà wá fún kó bá wọn distribute ẹ̀ ráìsì ṣẹ́yìn òní kọ́kọ́ yọ abọ́ méje tèèyàn torí pé èèyàn níyàwó èèyàn bímọ èèyàn kọ̀ yọ ẹgbẹ́ kan èyí tó bá kù èèyàn lọ́mọ gbé fáwọn èèyàn so bí èèyàn ti ẹ́ ó lẹ́tọ̀ọ́ sí nìyẹn ó lẹ́tọ̀ọ́ sí nìyẹn o so kọ́lọ́wọ́ ṣàánú wa Allah ta'ala alam.